أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته wákàtí kan péré ni mo ní ṣùgbọ́n ìnìfẹ́ jẹ́ So I would like to go straight to the topic being given to discuss. Abelon, àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí, the achievers ambassadors, ti ẹ̀ka sí Akínyẹlé follow the bí wọn ṣe kọ́lọ̀ ń kó balẹ̀ sí. Gbogbo wa náà ti a ṣe ìjábá tó dá wa, wọ́n pè wá, àwa náà dẹ́ jẹ́ pé ọlọ́run, ọlọ́run tó sàn kálukú lẹ́sàn-án rẹ̀ kọ́lọ́n wá jẹ́ kí gbogbo wa kọjẹ́ kájọ wúlò fún Islam ní ṣókí ní pàtíkà fi sọ̀rọ̀ tọ́pìkì kan tó rẹ́líbáǹtì tó pọ̀ nù ó sì pàtàkì torí pé ẹ̀yin tí à ń bá sọ̀rọ̀ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ bó ti ẹ̀já sí pé mùsùlùmí tí yé eku akẹ́kọ̀ọ́ náà ní ọ̀jẹ̀ kódà kéde tó di pòfẹ́sọ̀ ó yẹ nìsín èyàn ó tún you continue learning one thing on the other tẹ́lẹ̀ kaba rò ibi tí mo dé ìsinmi níbi kí n kẹ́kọ̀ọ́ máa yóò dá láì nìkan sọ̀tọ̀ àwọn nǹkan mi ìgbẹ́ tọ́já sí pé àwọn èèyàn rò pé àtẹ́lẹ̀ ah, ti dìbò ẹ̀wọ́n yẹ kẹ́ ẹ tún mi ṣe rẹ o ṣùgbọ́n àwọn enyo rò yẹ kẹ́ ẹ tún mọ́ èèyàn ọ̀fà kọjá pé èkú èèyàn ṣe research èèyàn game kódà èèyàn lè wèrè tí ó ní ṣùgbọ́n àwọn tá a wá jọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ la ẹ̀fẹ́ ti pé kọ́dọ̀ jẹ́ tí èbá ti ọ̀dọ̀ tí ń dàbí rú tó ti yàtọ̀ gì tó bá ṣe wá jẹ́ akẹ́kọ̀ọ́ kọjá sí pé akóra wa jọ yìí ká wa sọ̀rọ̀ ká lè mọ pàtàkì wa gangan àti tí ìsìláàmù fẹ́ lọ́dọ̀ wa òun làwọn elétò ìpè kọ́ìn tọ́pìkì yẹn pé àwa yóò àtàwàó àti àwọn ọ̀dọ́ wa àwọn náà ni ìta lè sọ pé hope bá a nírè òta wá sọ wípé hope òun ni pé ìrètí ìran kan ọ̀dọ̀ wọn là ń rò pé oore tó kù sí àwọn là ń rò wípé àwọn ni wọ́n tó orílẹ̀-èdè ń ṣe àwọn ni wọ́n jẹ́ kí tó ti dàrú kọ́dà tẹ́ ẹ bá ti wá ráwùjọ kan tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ gan ti dojú ẹ gbà pé kò sí òòfù kankan mọ́ ìyẹn lẹ́rú nàìjíríà báyìí wàhálà nàìjíríà rí bákan ẹ̀rù sì tún máa ń bà wá kan tá a so with all the pẹ̀lú àwọn ọmọ yìí tí wọ́n bá lọ replace gbogbo àwọn kabas gbogbo àwọn tó ń da orílẹ̀-èdè orílẹ̀-èdè ọ̀dà ṣùgbọ́n kí ni problem tó tó wà tá a bá produce ọmọ tó dáa mẹ́wàá àwọn one million tí ọ̀dà ti lọ dúró dé wọn sórí kankan dẹ wákàtí kan tí mo ní ìyọ́jẹ ìṣòlíṣẹ́ lè máa nàyẹ dáadáa tó ọba máa tún ṣẹlẹ̀ ní ìsìn àwọn Christians wọ́n ń gbógun ti ẹ̀yìn ọmọ tẹ́ bá ń lò já wàhálà kẹsàrọ̀ kwara nìkan tí kwara lọ sẹ̀rẹ̀ lọ́wọ́ ni sórí tọ́ bá lò já bù wàhálà ìtọ́ bá wá tọ́ wá bá wọn pàtẹ́wọ́ kò ní o torí kò sọnù ń bẹ́ wọ́n ti rí pé ìjáàbù tó lò ń bẹ̀ já bù tó ń kiri ẹ̀pà tó ń kiri pure water káàkiri tó wá even tó bá ń dún wájú wọn wọn ní ilé ọ níwájú torí pé you are not standing as threat for their mission irú rẹ tó ọ̀gá ti di pure water bọ́ọ̀n ta kúlíkúlí ọlọ́run tó ní tèmi o sọ fẹ́ẹ́ débi tí wọ́n ti fún ọ lóyún náà nù ẹ lọ́wọ́ mọ́ọ̀sì àwọn tó máa kiri ọjà á number one over eighty percent wọn wọ́n á lose virginity wọn lórí i'm telling you confam mọ́ọ̀sì àwọn ọmọ tí máa èmi láyé ẹgbẹ́gbọ̀dá lórí sílẹ̀ǹtì ni ẹni tí wọ́n jẹ ọdún tí wọ́n jẹ ọlọ́run yóò ṣe ọ̀ràn yẹn ní fẹ́yìn òbí kẹwa tọmọ jẹ kìí ṣe pọ́mọ ẹ̀sẹ̀ máa kiri kí the worst ẹ̀jẹ̀ ogun wa ju lẹ́yìn tí ọba tí kiri o ẹ̀ ní jẹun ẹ̀jẹ̀ ogun wa ju ta ọmọ obìnrin kọ́ máa kiri kí research àti àwọn facts tó ń bẹ lọ́wọ́ wa ti fi hàn pé mọ́ọ̀sì àwọn ọmọ tá máa kiri ọjà wàláì wọ́n máa lùsì fàjílì tí wọ́n lórí sí àwọn ọkùnrin máa ń bá wọn ní sẹ́ẹ̀sì wọn a máa réètò mi ìmí wọn fẹ́ rajà wọn ọjà kan fẹ́ ra o ọmọ tó ń tajà gan náà fẹ́ pàápàá ọmọ tó bá tún lẹ́wà sáńkiri nígbà bá rajà two naira lónìí yóò máa mú lọ ọ̀rajà mi máa mú naira lọ ọ̀rajà one máa mú naira lọ ọmọ sáré bọ̀dá sábàrọ̀ wa mùsùlùmí tó ń lò jáàbù tó ń kiri kiri yóò ní gọ́ọ̀lẹ́ òwúrọ̀ ẹ̀ torí pọ́ mi eléyìí kò lè wà intellectual and kò lè sáfà àṣẹ fún mi ṣe àwọn sábàrọ̀ ọmọ tó ẹ pé ó ń lo ìjáàbù wà láì tó tó ń fagbó ó ń lo ìjáàbù ó ń bóra ó ń lo ìjáàbù ó ń ṣe wèrè kí kò lẹ́kọ̀ọ́ kò tiẹ̀ rí ẹ̀sìn gan sí pàtàkì ìyẹn ṣe problem kò kiri yóò ṣùgbọ́n ọmọ sábàrọ̀ tó fẹ́ wọ́n mọ̀ pé wọ́n rẹ̀ léèké èé nọ́ọ̀sì mùsùlùmí ṣe kí ni o ó tó pọ̀ sí wọ́n á gbókùn tí wọ́n sọ́ nọ́ọ̀sì ọmọ tó fẹ́ lọ sẹ́kọ́ndì skul à tóun náà bẹ̀rẹ̀ parí tó parí wà ẹ́ẹ̀kì yọ́mọ̀ wọ yunifásitì yọ́mọ̀ wọ poli yọ́mọ̀ wọ nc yọ́mọ̀ wọ tẹkíníkà kìnìkan yọ́mọ̀ wọ kìnìkan kọlẹ̀jì wọn gbógun sí ọmọ tó bá rí wípé ẹwọ fìrìdáwọ́sà àmọ́ sáké wọ́n mọ̀ pé fìrìdáwọ́sà náà ní Malaysia tó ṣe máa ń bàjẹ́ lọ́wọ́ wọ́n rí pé ọmọ tó gbárí tó báyìí ó tún wá gbé jáàbù ńlá wọ lọ́ọ̀ skul wọ́n tún fi àti ìjáàbù kọlù rẹ̀ àtàwọn ọmọ wákọ̀ tẹ̀jẹ́ lọ́yà ẹ̀wọ̀n fẹ́ẹ̀tì tọ́tẹ̀lẹ̀ fún gbogbo wọn wọ́n ṣò jáàbù wọn lórí social media pé mùsùlùmí làwọn o fìrìdáwọ́sà máa ń sà pẹ̀lú kò lọ́wọ́ gbogbo àwọn mùsùlùmí afáìsì àwọn ọ̀tá àjáàbù wọ́n lù sí Kwara wọ́n lù sí gbogbo Nàìjíríà wọ́n lù sí gbogbo ayé wọ́n ti ń fèsì ọ̀rọ̀ láti house ẹgbẹ́ nìṣó ó ti pass second stage sọ pé wọ́n institutionalize ìjà kiri yóò tó bá gbógun ti ọ̀gànmọ̀ transformer lọ kó sẹ́nu tírélà lọ kó sínú fọ́kàwé ìjáàbù tí wọ́n gbógun tì ní èyí tó bá ti the intellectualism ibi tí ìjáàbù túmọ̀ sí pé ó lè fight for right rẹ̀ ìwọ náà lè di nọ́ọ̀sì tó ọmọ ẹgbẹ̀rún fún mùsùlùmí ìwọ náà dẹ̀ tó ọmọ tó lò jáàbù tó ọmọ tírẹ̀nì ọmọ rẹ̀ ìwọ náà máa lò jáàbù ọmọ fíìtì ìwọ náà ọmọ lòjáàbù ó di lẹ́jọ́rà ìwọ náà ọmọ lòjáàbù ọmọ darí mínísírì ìwọ náà ọmọ lòjáàbù ọ̀dẹ̀ni ọlọ́run èyí ni wọ́n fẹ́ ìyẹn ló wá fà pé tá a bá wá rí ọ̀dọ́ mùsùlùmí náà táwọn náà wá ń kára wá one thousand two thousand ten seven thousand tó bá jẹ́ pé they are useless youth no hope ìyẹn láti ní kí kájọ àgbọ̀yé pọ́pí ìta fẹ́ sọ lónìí bí ìsìn ńlá máa sọ bá láì tẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé tá bá ń sọ̀rọ̀ àṣàbà awìlì fìtìyà bá ń gbogbo àwùjọ tí ọba daa láyé gbogbo nǹkan tí ọba sórí ire láyé gbogbo nǹkan tàṣeyọrí ọwọ́ àbẹ́ àwọn ọ̀dọ́ lọ́lọ́wọ́ máa ń lò tí ó fi wọ age forty tí ó fi wọ kí mo o age forty bẹ́ẹ̀ náà bá ti di forty one forty two ó ti fò ní ọ̀dọ̀ bá ó ti fún má ìwọ náà ti di àgbàlagbà bọ̀ sórí gbogbo ọlọ́run tọ́lọ̀ ń gbé dìde ni wọ́n ọlọ́run òbí bàbá arúgbó dìde láti bí sọ bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́lọ ọmọ ara ń tẹ́ àtàwọn ọmọ ń lò fún wọn tí wọ́n jẹ́ àǹsọ́ tí wọ́n ràn wọ́n lọ́wọ́ ọ̀dọ́ máa ṣe wọn ànábì adamu ọ̀dọ́ ni ànábì nóhù ọ̀dọ́ ni ànábì ibrahim ọ̀dọ́ ni kódà ẹ̀rí ti ìyẹn ti nígbà táwọn èèyàn tí ìlú àwọn ànàbí kọ̀ yìí mo ti dìlú ẹlẹ́bọ tí ò sí òkú kàkàmá táwọn èèyàn ti dọ̀tá ọlọ́run tí wọ́n ti yàyàkuyà ànàbí Ibrahim ẹyọ kan ó ní gbogbo ojú wọn padà sí dáadáa àtẹ̀tà bá sọ̀rọ̀ pé ọ̀dọ́ òkú ni wọ́n mọ́sẹ̀ ní séèkì kèé ṣe pé kọ́dọ̀ ọ̀pọ̀ là ń sọ àwọn ọ̀dọ́ tí wọ́n ọ̀pọ̀ ṣùgbọ́n Ibrahim ọlọ́run náà dẹ̀ kọ́ lọ́wọ́ gbogbo àwọn òsà tí wọ́n ń bọ ànábì Ibrahim sì mọ́ àké ó sì dé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ọwọ́ afẹ́ ṣe tẹ́ẹ̀sì fáwọn oníke àwọn ẹlẹ́bọ ìwò bọ́yẹ nílà àká yìí ọwọ́ àfi àké ọ̀wọ́ àgé kan wọn ó fà àké kọ lọ́rùn wà lẹ́yìn bá dé wàhálà bá dé báwọn ah ta ló ṣe lè wọ́n ní sẹ́yìn yẹn wọ́n ti ń sẹ́yìn jẹ a máa ń gbọ́ ọ̀dọ́ kan tí wọ́n máa ń dá akọ rẹ̀ yòókọ́ lúlà wú ìdọ̀rọ̀ yìí Ibrahim ló pẹ̀ ọ̀dọ́ sì ni jama tálọ́sí bẹ́ẹ̀ yẹn jọ́nà lọ ọ̀dọ́ lànàbíwá Ibrahim alẹ́sà ànàbíwá Muhammad nǹkan sallallahu alaihi wasallam ìgbà tó sọ ọmọ ọdún mẹ́rin lọ́sọ̀dá nàbí 40 ọlá òsè jẹ́ kó pé 60 kò tó sọ́dá nàbí ìlú fàtọ́ jẹ́ pé só orí gbogbo ẹn tọ́lọ ń bá fẹ́ lò fún tẹ̀dì yìí nínú nǹkan tí náà bá ṣùtọ̀ ni pé wọ́n jẹ́ ọ̀dùn wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ ìgbà bá sì mọ́ sọ fún ìgbè sọ́rọ̀ ara mi wọ́n tó ní àlẹ́ ìlmọ̀ wọ́n fún wọn nímọ̀ tó ọba ti ráwọn ọ̀dọ́ tó jẹ́ pé nígbà tán wà ní ọ̀dọ́ wọn fagbó msars iná bá ti kán lọ lùtì ṣọ́ọ̀bù ìjọba iná bá ti kán máa mú gbó kán máa ní boyfriend girlfriend kán máa gẹrun bí irun wèrè kán máa sáàdì ṣòkòtò òun ni wọ́n bá ti wà láì wò lè jẹ́ òfin ìsọ àbáyàsì jẹ́ kó yẹ wá sẹ́ aláwọn ọ̀dọ́ tí yóò bà jẹ́ ó sọ̀rọ̀ ní àbí ni wọ́n jẹ́ wọ́n tẹ̀ṣe kí ni wọ́n lè mọ̀ tí wọ́n bá ti nímọ̀ wọn ìwé wúlò mo ti pọ̀ sínú tọ́pìkì báyìí kan wọn a gbọ́dọ̀ gbà wípé ó láwọn kàṣọ́ ìwà mọ̀mọ̀ ìjìzà máa fọ àwọn àárín kan torí àsìkò tí kò sí àti kọ́kọ́ ilé gbogbo àwọn ànàbí ọlọ́run ni wọ́n ọ̀dọ́ àwọn tó kún wọn lọ́wọ́ kí ni wọ́n jẹ̀mọ́ ọ̀dọ́ ànàbí wa mọ́tọ̀ sálà tí ànàbí ń gbà kò dìde ọ̀dọ́ àwọn Abubakri Umar Usman Ali eh, Bilal bẹ̀rọ̀ rọ̀bà tí wọ́n fẹ́ lùpàtọ́wò rẹ̀ fún ha tí ọmọ ní ahad ahad ahad ilé pàtó jẹ́ pé òun ló ń pèrò nígbà ní ká máa pèrò ta ló ń pèrò pèrò mọ́níyà láti sọ̀rọ̀ yóò pèrò mọ́níyà ó gbọ́ níbi kánà sọ ìṣùpá ní o pẹ̀rú wọ́ tí bá pèrò àfà àwọn èèyàn ọmọ ọ̀rọ̀ mọ́sọ̀rọ̀ láàrin fi yí gbogbo ayé padà kí lòun wo òun ni ó di àwùjọ padà mọ́ ń bọ̀ wá bẹ́ẹ̀ límọ̀ ìṣàbà wáyù kí ló dé tọ́já pé ọ̀dọ́ là ń sọ̀rọ̀ pa wọn bá sọ̀rọ̀ ń ba arúgbó bá sọ̀rọ̀ ń pa túlùkúlù àfáà ní àwọn ọ̀dọ́ wọn láwọn teachers wọ́n ní àwọn ọmọ jizad wà kọ̀sọ́ yìí so orígbà míì bá a bá fẹ́ gbéṣẹ́ fún yàn áàrùn tàbí lè ṣiṣẹ́ ẹni tẹ́ ẹ bá lọ gbéṣẹ́ káfíńtà fún bíríkìlà ẹ̀ ṣe kí ni o ẹ̀dà kan alákọ̀ọ́kọ́ nínú tó fi já sí pé àwọn ọ̀dọ́ náà lè jẹ́ òkú àbá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni alùkúnwà alìjìsù níyà ọlọ́run fún ọ̀dọ́ ní agbára agbára tara physical fitness jama ọ̀lẹ kò lè yí ìkọba ní ọ̀lẹ tọ́já sí wípé tọ́bá ti rí sí ẹ̀ àwọn ọ̀dọ́ ọlọ́run fún wọn léegun eegun tọ́lọ́run fún wọn wọ́n lè lò positively or negatively wọ́n bọ́ bẹ̀rẹ̀ nípa ẹ̀ǹtà tàlọ́sà ẹ̀dì ẹ̀ǹtà ṣe báwọn ọ̀dọ́ ni ibo náà lọ ọ̀dọ́ tí wọ́n sí negatively ni kò sí òkú bẹ́ẹ̀ tíró àwọn ọ̀dọ́ ẹ̀ǹtà ti bá pọ̀ láyé ayé òṣè kiri o ayé ó dàmù jama ọ̀pọ̀lọpọ̀ àwọn stress wà ní ìkéré 2002. thousand and two tálọ́mọ tọ́sẹ̀ lọ́yọ̀ọ́ tẹ̀sí bí inú yín two thousand and two nígbà Àlàmú Adéṣínà ọ̀rọ̀ jáde tàbí ìlú ẹ̀sìn òun. àbá mo rántí two thousand and two ọdún yẹn mo yunifásitì ọ̀sìn lọ́rin awálé láti ilẹ̀ Ìlọrin tọ́lá àjọ plan rẹ̀ ni Adéṣínà kò ní gbàgbé inú sàárè báwọn mùsùlùmí la fáìsì ọ̀rọ̀ ìjáàbù ní two adẹ̀pá rẹ̀ ìbàdàn ògbómọ̀ṣọ́ ṣáàkí ìsẹ́yìn ikú ọ̀rà àgọ́ àmọ́dù ẹ̀yìn àgọ́ ààrẹ kí ní gbogbo tẹ̀ gbogbo towns tó wà lọ́yọ̀ sí aláwọn ọmọ owó lò dáa adẹ̀mẹ́jà ń bọ̀ adélagun iná tó èdè jíjọ́ náà kò sí máa bùnà àwọn ilé tó wa afá àtúntìpẹ̀lẹ̀ ọmọ pé ọlọ́pàá ah bẹ́ẹ̀ náà ṣe pé lórí pípàfẹ́ tó kó tó pè ní báyìí ó gbogbo sùkúù ṣùgbọ́n tó dò wá ní pé 2002 yẹn mọ́tìrì láàbá ti fẹ́ tó ọ̀rọ̀ dá fún lọ sí ṣùgbọ́n tó kábí òkúlẹ̀ àwọn tó gbàgbọ́ nínú àwọn mùsùlùmí táwọn kan wà gbàgbọ́ délé pẹ̀lú ṣọ́ọ̀bù ìyá 2002 2002 láti máa lò dáàbò lọ́yọ̀ sí kèwà ṣe pápọ̀ lò áwà di ọ̀tọ́rìtì fún ọmọ ṣe kí ni o tó wà láì wọ́n ó sọ̀páìtì wọn pé áá ah, ah, àwọn mùsùlùmí ìlú gbàgbọ́ tá a bá dẹ́rú ẹ̀wò ní èdè mọ̀nàfíìkì ti pọ̀ ní owó mọ̀nàfíìkì ní ọlọ́gbọ̀ fún kéréje tẹ́rí àwọn àfẹ́ lè ní àwọn oníkéné kalẹ̀lẹ̀ ní àwọn jẹ̀mọ́ kalẹ̀lẹ̀ ní àwọn oníròrí kalẹ̀lẹ̀ àfà àwọn ọ̀dọ́ la plan rẹ̀ ní 2002 adẹ̀ execute adẹ̀ fẹ́ kíni o àríṣe ọ̀dọ́ ọlọ́run fún wọn ní agbára tàfilẹ́jì nǹkan padà tábà fẹ́ ṣe kíni o tábà fẹ́ yí padà ẹlẹ́kẹ̀ẹ́jì àlàáfíì ọ̀dọ́ máa ń ní làákà ìlú ìyẹn la fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀dùn àbá àtìyẹn pé ọ̀dọ́ tí ọ̀bà yìí kan padà ìmọ̀ gbọ́dọ̀ wà ọ̀dọ́ ní ọpọlọ tó jẹ́ pé tó bá kó nǹkan síbẹ̀ bá a ṣe fẹ́ rèrè bá a ṣe fẹ́ ṣeré ọ̀dọ́ òrì àti ẹlẹ́kẹta nù tí ń bẹ fọ́dọ̀ ni àlìhímọ̀tù kí mo fẹ́ o àlìhímọ̀ sórí tí ń jẹ́ hímọ̀ òun ni àlàázmùl kọ̀wíṣì

I'm telling you aláwàpá ẹ̀bá kọ́ mọ́sára sí títẹ́ ìbá fún ẹ̀mọ̀ kí nínú sàárè yìí ṣe bá aláwà kí nínú ẹ̀bá lọ́tọ́ lóbi jẹ́ pé gbogbo nǹkan tá a bá ń ṣe tá a bá kárí ọ̀dọ́ àlọ́ nǹkan yà á bọ́ ìtọ̀ extinction yọ parẹ́ bẹ́ẹ̀ lè búrú ẹ̀mọ̀ àwọn ọ̀dọ́ ní àlèhímọ̀ wọ́n ní pẹ̀lú ẹ̀mí tó ga tó jẹ́ pé nǹkan bá fẹ́ ṣe wọ́n á ṣe kí ló wọn á ṣe ẹlẹ́kẹrin alhamasa ìgbónára ìgbárata ọ̀nbẹ̀kọ̀dọ̀ máa wo kí náà ṣe àwọn bàbá sọ ẹ̀yin ọmọ ọlọ́run jẹ lálùbáríkà ẹ dàgbà ẹ soríire pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ àṣẹ sùúrù ọmọ ẹ jẹ́ àdàrú ah, kí ló ń ẹ̀rí ni wọ́n wá sí sí lórí sísà yẹn àwọn ọ̀nà wà láyà lọ lọ́la ni ọ̀dọ́ o ń sá fún orí òkè ayé bẹ́ẹ̀ síbẹ̀ látòkè wà láìsàgbàlagbà bá bẹ̀rù wọ́n rọ̀ṣẹ̀ lọ́sọ̀ síkì irú orí òkè mọ́sálásí wa tá a wà èmi máa ń fẹ́ láti bẹ̀ wá sílẹ̀ ilé dájú ni èso níbi ìdíní wà láìsàmọ̀ bẹ́ sẹ́fúrà táì àtò borí òkè lọ àtò bẹ́ àtò borí òkè àtò bẹ́ bàbá mi kò lè bẹ́ màmá mi kò lè bẹ́ èmi nìkan mo lè bẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo lè bẹ́ agbára gbàtọ̀ bá bẹ́ yọ bẹ̀ fọ́ fún ìtì

gbogbo ọ̀gá neco gbogbo ọ̀gá waec tó jẹ́ past registrar, you need to help them they should end their life in prison professor olóyèdè ọjẹ́ jamb registrar ọdún àkọ́kọ́ you register government ab kẹsẹ̀ ní o bílíọ̀nù mẹ́jọ òdo fọmọye bílíọ̀nù mílíọ̀nù lòdó mẹ́fà bílíọ̀nù lòdó mélòó òdo mẹ́fà fún ọmọ professor olóyèdè lẹ́tọ̀rọ̀ àmì ìdẹ́sẹ̀ ọ̀bì nígbòrò èdè jẹ bí sí ìdílé lọ́rin àti fáànà máa ń pè ìdílé lọ́rin olóòdè òfin bàbá yìí I can tell you any behind the world he doesn't call it I know him even the first admission hmm. olóòdè òfin bàbá yìí lọ́wọ́ ẹ̀ ti gbọ́dọ̀ fún ọmọ olóòdè ní kí torí bọ́ ẹ̀ máa ń bá admission ẹ̀ àníkà fọmọ yìí ni tí bàbá yìí sábà fẹ́ fọmọ mi lẹ́kọ̀ọ́ lánàá abẹ́ fún last three years ní bàbá yìí àwọn èèyàn dẹ̀ mọ́ olóòdè àáfàá lóòdè kí mo pè é àfà àfà àtọ̀gbọ́lá wọn wá kìí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà àtàmọ́ tàn jẹ́ ládùúgbò wọn ọmọ kéwúlẹ̀gbẹ̀ olóyèdè ara àwọn director fi ṣe fàdà màgbègbè Abdullahi lọ́rùn rahim ọlọ́ pẹ̀sọ́ olóyèdè máa kéwú lọ́tọ̀dé pété àwọn sáà mi ti ìrajẹ́ pé gbogbo lànìyàn ìlànà ìwé kò ní jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé ọmọ kéwú báwo yóò fi mọ̀ pé fọ́mà ẹni àwọn ní Kánò Sànúsí làmìdó rẹ̀ ọ̀yàn bá àfà ni àfà àfọ́mọ kéwú sẹ́gbẹ̀rún tí a bá ti wà ní lánàá pé ọ́tà ń sọ ìlànà bí pọ́lítì àbí lánàá ibi àwọn èèyàn onímọ̀ kan mọ́kẹ́ àfà tó lè ṣe tẹ̀sí ìdìbò ẹ̀sọ olóyèdè olóyèdè rẹ́mìtì ìlú acb kí lọ yẹ káfẹ́ mẹ́rin ẹ́ńtàm gbogbo àwọn fọ́nmà jam rẹ̀jìfà tó yẹ ká wá wọn kan tí wọn ò bá lè prọ́bù wọn kan kú sẹ́wọ̀n wọ́n sì ẹ̀ nàìjíríà lẹ́ẹ̀mọ̀ èló lólóyèdè yẹn fáàsì nǹkan lọ́yẹ kẹ́ ẹ̀rìn ẹ lọ tó bọ́ sí wàyẹ́kì èló ni dáàbù gbà ó wàyẹ́kì ti dáàbù lọ tìbáyà náà sẹ́ ìzáàmù fúkú wa èló ni à ń sẹ́fẹ́ pa kálẹ̀ fún àwọn sẹ́tọ̀ lówó ẹ fún mákà lówó ọ̀yẹ́ kí wàyẹ́kì ọmọ mọ̀lẹ́bí lẹ́mí ti di almost sixty billion lọ́dọọdún tẹ́ ẹgbẹ́ ọdún tó wọ́n lẹ́mí ìtì ẹ̀yìn kan abẹ́ para ní emotion ni ọ̀dọ́ mọ́ ní àmọ́ sàlá emotion yẹn máa ń wà bẹ́ẹ̀ tí ò bá ti wá wà controlled lòun ní susie ṣùgbọ́n emotion yẹn ọ wà nínú ọrẹ iṣẹ́ tí ẹ̀fí máa ṣe kí ni o tí ẹ̀fí máa yí nǹkan padà torí ẹni tí ò bá wá emotion náà gbà mí kò lè yí nǹkan padà yọ máa ṣe bí dàdá ń dín ní yọ máa lọ títí máa ṣẹlẹ̀ nìyẹn change ọ̀dọ̀ ní ìròyìn nǹkan padà la àníwọ̀ ìwọ̀ ìwọ̀ ò ní wọlé wà láìsàn bá dúró ẹni ò ní wọlé àwọn tọ́ọ̀dù tọ́ fẹ́rò fún ọ̀rọ̀ àjákù tí wọ́n bá wá ń bẹ̀ ó dẹ̀ tẹ́lẹ̀ ní 2020 kí ní tọ́lọ yìí torí náà ní wípé àwọn ìròyìn kọ̀ọ̀kan tí ń bẹ láàrọ̀ ọ̀dọ́ yìí ó fà tó jẹ́ pé tí nǹkan ọ̀bà dà ta ní òjì ọ̀dà ọ̀dọ́ tí nǹkan ọ̀bà dà ta ní ọ̀dà wíjẹ̀ mọ́ ẹni tẹ́ wá jókòó àwọn ọ̀fẹ́kẹ́yìn ọ̀dà kí la fẹ́ kẹ́ ṣe jẹ̀mọ́ afẹ́kẹ́ ẹ̀sùn ṣe ìyẹn ni ọ̀wà kì mí lọ bí wípé ọ̀dọ̀ tí ó bá wá tó nǹkan ṣe ó nídìí kó ní àwọn ìròyìn kan láàyè mò ń sọ wákàtí kan lò ní o tọ́lá àwọn tí mo pè bí àbúrò ìpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ní máa padà wé sí ìrìnlẹ̀ débẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá ti rí ọ̀dọ́ tó fẹ́ yí nǹkan padà ó kéré jù ìròyìn mẹ́wàá máa wà lára ìròyìn mélòó mẹ́wàá tẹ́lá ọ̀rọ̀ ìmẹ́wàá tí mo fẹ́ kà ọ̀dọ̀ tí ọba ti ní kò lè jẹ́ òòfù kò lè jẹ́ ọ̀dọ̀ tó rí wípé à èmi o lọ́jọ́ ọ̀la o àgbìyèlé bẹ lórí mi pé màá dà màá tún tó ti bàjẹ́ ṣe ìsì ní bantọ́lá jẹ́ ìròyìn mẹ́wàá ó kéré jù ọgbọ́dọ̀ wà ní o ara o ẹ jẹ́ ká wo ìròyìn alákọ̀ọ́kọ́ àáfàá níròyìn àkọ́kọ́ tí ó wà lára ọ̀dọ́ tó fẹ́ tún nǹkan òun là ń pè ní sàlámọ́tòlà àkìdà jẹ́mọ̀ kí la pé o sàlámọ́tòlà àkìdà ọ̀dọ́ tí ó tún tí ó rẹ̀ ìgbàgbọ́ òdodo rẹ̀ ìmọ̀ọ́nì rẹ̀ anabi kó àwọn sàádé sílé al-Arqam bọ́nà àbìlà Arqam anabi fi ọdún mẹ́tàlá ó fi pláǹkì ìmánì sígbáyà àwọn sàádé fẹ́rẹ́ tí ọ̀wà ní ìmánì ìjẹmọ́ ẹ̀gbọ́n mi àkídà ní ìmánì o òun náà ní tawhid òun ní àdìsíkú ilẹ̀ akúbárù àtàwọn kọ́mítàwọn àbáàmọ́ ń pè fẹ́rẹ́ tí àdìsọ́kàn rẹ̀ ìgbàgbọ́ òdodo rẹ̀ nínú ọlọ́run nínú ọjọ́ ọ̀kan nínú kùránì nínú yasàárè àtikẹ́ rẹ̀ nínú pé áàbò oníjọ́ kan báyìí wájú ọlọ́ ẹni tí ọba ti láti dàtọ̀dá irú ọ̀dọ́ yẹn wọ́n lè yí àwùjọ padà sí gbogbo àwọn ọ̀dọ́ o ọ̀dọ́ yunifásitì kan tí tí ń fẹ́ dápẹ́ tàbí president kan tí kódà wọn kẹ́tù di lẹ́jọ́rà ní ìsìn mo á ní irú àwọn ilé irú àwọn ilé àwọn amọ̀ ń gbà tá àwọn yunifásitì ọ̀yẹ́ kí ìlú lẹ́jọ́rà làyìnláyìn ọmọ bá wọn obìnrin sùn àwọn kóòdù lẹ́jọ́rà sí nìyẹn àwọn kóòdù lẹ́jọ́rà bẹ́ẹ̀ mọ́ wọn táàsì ni wọ́n tún dé òní àwọn lẹ́jọ́rà five rand àwọn tí ó he àwọn tí nílé láàbì kan sẹ́ẹ̀ mọ́ wọn bí wọ́n ṣe ń bá àwọn ọmọ obìnrin sùn lọ nìyẹn wàláì wọ́n bá àwọn ọmọ obìnrin sùn lọ àfojú rí wọn ṣùgbọ́n kéṣù tiẹ̀ kórí social media irú ilé tó fẹ́ gbé jẹ níbi ọ̀dọ̀ àwọn tó ń lò dáàbò tèmi kan tẹ̀lé ẹgbẹ́jọ rẹ pé wọ́n kọ̀ ọmọ pé wọ́n ti ń rìkọ́dù lò conversation wọ́n mú báyìí ní níbi Ìlọrin àwọn ọmọ olóyèdè ló fẹ́ yẹn gbà yẹn torí báwọn ọ̀kọ̀rọ̀ tẹ́gbàwọn náà bá kọ̀rọ̀ sí ìsìtẹ́gbàwọn náà ti wó bí lẹ́tọ́rà mẹ́ẹ̀dógún láta ó ti wó student twenty láta sóhun ni ó lè mú lẹ́tọ́rà ẹgbẹ́ rẹ̀ afá tó rákìdá inú òjò ọmọ pé ọlọ́run rí ọ ìfún táwọn èèyàn bá ṣe kí ní ogun tí wọ́n bá rí o àkídà ní ojú ọmọ pé yàwó mọ̀ yẹ kú mọ̀ náà su lè bẹ́lá alámi president ìmọ̀ arábọmọ méjì mẹ́ta láwọn Nigerian universities nílẹ̀ Yorùbá wá bí wọ́n fi gbà mẹ́wùú ẹ̀mẹ́fẹ̀ gbogbo àwọn owó tí wọ́n fún wọn wọ́n lájú tí wọ́n fún wọn lówó àwọn oṣù rẹ̀ tí wọ́n lówó àwọn owó tí èèyàn sì mẹ́ńbà wọ́n ti tẹ̀ mọ́lẹ̀. ọ̀rọ̀ wa kọ̀ ọ̀gá fún oní fifty thousand níbi tó máa báyìí pàǹpá owó báyìí. àfa èmi náà dé àmì ìrẹ́lẹ̀ presidency of Ilorin two thousand and four five àmì ìrùtọ́ tẹ̀lé ẹnu mi gbà ẹni wíwá ìdíwọ̀ mo ti lè sọ èmi ò mú náírà fún wnss mi kú lánàá mo dẹ̀ jẹ àmì ìrùmí ìjẹlẹ́yìn mi mo ṣe proper hand over láti dé wà ní olùjà ní ìwé ẹsẹ̀ sí lọ́rí two thousand and four five àwọn owó a àwọn owó rè ẹ àkáǹtì wò tẹ́ ẹ bá ti pé èmi náà lẹ́bọ lẹ́rù ẹ ti fi ẹrù yẹn padà wọ sórí mi tẹ́wà náà ọlọ́ àìmọye jẹ́ kókó jà ní ìwé mss owó lé oko jẹ síbẹ̀ ní chairman àbí lẹ́yìn

ìdáǹtà àǹtà fásálìlà tó bá fẹ́ tọrọ nǹkan ọ̀dọ́ náà ó tọrọ àwọn ọ̀dọ́ tẹ́ ní wọ́n nàìjíríà sí àwọn náà lọ múlẹ̀ ní ògbó wọ́n lọ múlẹ̀ ní pé já múlẹ̀ múlẹ̀ lé lórí tí ó jẹ́ ó ìgbàgbọ́ òdodo rẹ̀ ní ni ọgbọ́dọ̀ rọ̀mọ̀bọ́ rọ̀mọ̀bọ́ yìí ọmọ ìjẹ̀nú àwẹ̀ ní kàlámà bọ́ táwùsì gbogbo ògbà ní kámọ̀ lọ gbọ́rọ̀ lọ gbogbo ògbà ní kámọ̀ wámọ̀ kámọ̀ lọ lé àwọn tíra àtàwọ̀sì ọbẹ̀ àwọn tíra àkídà kódà àwọn èkó tó jówó òyìnbó ti pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì èyí tẹ́yọ́ ti máa fi gòsẹ̀ ní ayé rẹ̀ máa ṣe fídíò kọlù máa ṣe ọ́díò kọlù máa ṣáàtì gbogbo ṣẹ̀ ní ayé rẹ̀ ọmọ ẹ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọdún lọ 100 fold wọ́n èé lò fún research lẹ́tọ̀ ni mò ń ṣe ní ìsìn ìní fóònù òfin ìdí ààrẹ ayéjọ́ ni máa kàn kan lápọ̀kú lórógbó gbogbo tí wọ́n fẹ́ ń kọ́ bẹ lórí nẹ́ẹ̀tì wà láìrìn má dùn nípa rí orí ìkàmòfin rìkọ́ọ̀dù fún fóònù kan rìkọ́ọ̀dù ìkàmòfin selection ayéjọ́ ni ẹ̀jẹ̀ a máa kọ́ 200 pages gbogbo tí wọ́n fẹ́ kọ́ bẹ lórí nẹ́ẹ̀tì náà èyí ọba bíbẹ̀ mọ́ fọwọ́ pẹ̀lú àwọn kan èyí láti jẹ́ kò sílẹ̀ inú tí àkúrú lórí máa dẹ̀ táìpù ẹ̀ ìyẹn máa reduce fẹ́ wàhálà àwọn ọmọ ẹ̀dùn fóònù fèrè ta chatin 24 fẹ́ chatin bá ní wọ́n ẹlòmíò kódà ọmọ mi ọlọ́mọdé ò ní mental problem láìpẹ́ ìkòdì ìṣọ́ yóò sá máa fi ọmọ bẹ́ẹ̀ ni àwọn ọ̀pọ̀ títọ̀ ṣe tọ́jú ìmọ̀ rò pé sáwọn ọmọ yóò ní láàká yìí student ó lè ọ̀pọ̀lọ́dù tààtú profile pictures lójúmọ́ kí ló dé sí lọ ọ̀pọ̀lọ́dù bí ṣe ọ̀pọ̀lọ́dù Facebook yóò ọ̀pọ̀lọ́dù Igbo yóò ọ̀pọ̀lọ́dù Telegram yóò ọ̀pọ̀lọ́dù WhatsApp irú rẹ̀ kọ́ là ń sọ ọgbọ́dọ̀ ṣọ́ra jẹ́ kí ìgbàgbọ́ rẹ̀ ní Ọlọ́run jẹ́ lójú dẹ̀gbà pé ìwọ àtọ́nà nìkan ni ó kùnú sáré àtiṣẹ́ rẹ̀ àtiṣẹ́ ẹbú rẹ̀ sẹ́ríkà àti àbá ti dáa we are part of the whole pé àwọn eléyìí ni ó ṣe kí ni o àwọn ni ó torí lè ṣe ẹlẹ́kẹ̀ẹ́ sí àtúnyà ìbáadà ọ̀dọ̀ tó máa jẹ́ ò táàrí pé àgbìyèlé bẹ́nu eléyìí a nífọkànsánú àwọn ọ̀dọ́ yìí àwọn ọ̀dọ́ eléyìí lọ́jọ́ ọ̀la kí ni o ìsìláàmù Ibaada rẹ torí pé wà máa ń kọ̀ látùlù wà àbúdó ọlọ́ọ̀dẹ́ àti gbogbo ẹni tí ọ̀bà jẹ́ òkú ibù nínú ìsẹ̀mí ayé rẹ gan tí wọ́n fẹ́ máa fẹ́ jẹ́ òkú ló fámìlì yìí fúnra rẹ gan lórí ẹ̀kọ́ rẹ onídìkọ́ ọmọ ẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ pàtàkì ìbàdà sẹ́ẹ̀rí ìbàdà ká máa lásìkò ká máa kámọ̀ tìlàwó tí máa ní tẹ́lẹ̀ kàkùránì ní ìlú àwọn ìníṣẹ́lẹ̀ tí ó ti kàkùránì láàárọ̀ ìmí ti kàkùránì tó mọ̀ bọ̀wà bí láàárọ̀ bí sàkáàbù wọn bá tí ó lè ṣe láàárọ̀ afá fẹ́rí àwọn àbájá tá a máa ṣe wà láì oníṣẹ́ tó ń ṣe lára wa kọ́kọ́ mú látòrí ọ̀rọ̀ ní irú rẹ mọ́mọ́ ìdọ̀rọ̀ méjì pọ̀ ọ̀ ń tẹ fóònù lọ́wọ́ bá pèrò fi fóònù lẹ̀ lọ kírun yóò tó tẹ fóònù kò tó ní kírun lásìkò ó tún sálámà fóònù náà ló tún tẹ̀ kò sí náà sí làkẹ́kẹ́ kò ní sàkáàrù àárọ̀ kò ní ṣe ìrọ̀lẹ́ ọ̀sáwẹ̀ mọ́ndé ọ̀sáwẹ̀ tọ̀sẹ̀ kò ní kákáàsì jọ jímọ̀ kò ní kamúlìkù kò tó sùn lálẹ́ alẹ́ gbogbo tó wà ní oṣù náà tí ò sí ìyàpẹ̀ ẹ̀rọ lórí ẹ̀ kò ní ṣe ìyàpẹ̀ ẹ̀rọ lọ́nà wá wákàtí ẹ̀gbọ́n wọn làwọn àwọn àṣà ní sílẹ̀ lélẹ̀ wọn làwọn kan ní bíbíà ni wọn làwọn kan ní mẹ̀kúrú ni èyí tí ò sí ìyàpẹ̀ ẹ̀rọ ń bẹ̀ tí ó sọ ọdẹni ọlọ́run kó o ti ṣe kó o tó máa dára láàmú lórí tí ò lè sọ ọdẹni ọlọ́run tani ọmọ sálẹ̀ mọ́dé fún ọ̀sẹ̀ pé kí oye pé yàtẹ̀nu bẹ́ẹ̀ tani ọmọ sẹ̀mẹ́ fìlà lórí pé yàtẹ̀nu bẹ́ẹ̀ tani ọmọ sàkáàbù àárọ̀ ìrọ̀lẹ́ pé yàtẹ̀nu bẹ́ẹ̀ tani ọmọ ọmọ tàmúlù kòkò tó sálẹ̀ tani ọmọ kàkà fi ìjọ jímọ̀ tani ọmọ ọmọ sìláwà àkùbá ní ìjọ ojúmọ́ tani ọmọ ọmọ sí sọ́jà pọ̀ kọ́ ọ̀rọ̀ àwọn tó nídìí kó fún wọn ní nǹkan tani ọmọ ọmọ sokú sọ́lọ̀ tani ọmọ sàdúà gbogbo tó fi yàtẹ̀nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí bàdà rẹ̀ ó da sí hátùlẹ̀ ìbáàdà ọ̀ọ́dẹ̀ kíjọ sìn rẹ̀ ó da jẹ́mọ́ jẹ́ fún ọlápẹ̀rẹ̀ méjì wo pọ́fẹ́sọ àtàírù ìgbẹ̀gá fọ́mà ilẹ̀ ìdámà ọ̀pọ̀lọpọ̀ yóò ká àfá lòun náà gbogbo àti wọ́n ń ka election Buhari <laughs> ẹ̀ ṣàkíyèsí tó bá ti dà sí kòòrò pọ́fẹ́sọ àtàírù ìgbẹ̀gá yóò fi búrẹ́kì dà sí kòòrò kí ló wà lára rẹ̀ jẹ́mọ́ ìbáadà kí mo ẹtún wo gbọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí tábà ní programu kan anílẹ̀ká yà ní sunu ọmọ tábà bẹ̀rẹ̀ láti bí aago mẹ́wàá mọ́kànlá méjìlá tí sùn ìbá tó kíláàsì sẹ́yìn wà lọ́kùn sẹ́yìn èmi ò ní kí sẹ́yìn gbé ẹgbẹ́ ká sọ́ọ̀bù ẹ̀jẹ̀ ká lọ fún olúwa torí kiri yé èmi lọ services ní kiri ó lẹ́ndà kì í ṣe worship bí a bá dé services sọ́ọ̀bù pé business ní christianity you don't know bàálù mọ̀ ń kanáà lùsì kan lórí nẹ́ẹ̀sì ìjọ òní bàálù ti Dangote òní olèdèkọ àti bàbá rìdíìmù ni Dangote ń gbà àwọn èèyàn ṣiṣẹ́ àwọn tí Dangote gbà ṣiṣẹ́ ìdá mẹ́wàá tí wọn náà fi sanwó olèdèkọ àti Adébóyè Dangote ń san táàkì fúnjọba Adébóyè ọ̀sán olèdèkọ ọ̀sán ṣùgbọ́n gbẹ̀rẹ̀ pé a níbi àwọn èèyàn tí ó gbogbo kan yẹn padà àwọn kan jẹ Nàìjíríà wọn ọ̀sán àǹfààní kẹkẹ fún Nàìjíríà wọn ò tẹ àǹfààní kankan àǹfààní tí Dangote ṣe àrí àbá rẹ̀ ìgbà covid tí Dangote náà dáwọn díẹ̀ dùn ló ṣẹlẹ̀ wàhálà dé àdé òde ta ló yẹ dépò dájú ta ló gbà afẹ́fẹ́ yìí ta ni Adébóyè dájú Dangote fílẹ̀ ẹ̀wọ́n náà rògbé agbọ́dọ̀ dáwọn èèyàn díẹ̀ dùn Nàìjíríà fílẹ̀ ṣe kí ló ṣẹlẹ̀ ó ò lè fẹ́ ni tí ó lápawé ẹni tí ṣe kíkẹ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn bí ìbàdàn èèyàn lò fọ́ wa náà tó wà àsìkò fáyé nira fáwọn èèyàn ọ̀ báwọn chọ́ọ̀tì kan tó lọ báwọn báńkì dé méjì ẹ máa ti kó ẹ máa ti san ìdàmú àmì ah! ọyẹ wọn gé orí àwọn pásítọ̀ ìdàmú adẹ̀rẹ̀ àwọn chọ́ọ̀tì kan sánilá àkáì àsìkò àwọn fáwọn mẹ́mbà àwọn olóògbé àwọn kan tó wá lọ design bóòdù ẹ máa sanwó ìdá mẹ́wàá lásìkò tí wọ́n lọ́ọ̀kì àwọn mẹ́mbà yìí dáhùn tí ayé ní kálukú la èyí tó wá ní ká máa tẹ kóòdù orí ibú kan èmi náà sọ ẹ̀rẹ́ yọ ọmọ ìjáwó mi lóòótọ́ àtìpọ̀ bẹ́ẹ̀ òbí ẹgbẹ́ yọ ọmọ àdí ọ̀lọ́ wà láìmọ̀ tíra ilẹ̀ lóòótọ́ mo bá àwọn èèyàn mọ̀ sí pàfẹ́ẹ̀sì sẹ́ yìí ẹ̀ẹ́dẹ̀ já owó àwọn ẹlòmíì kẹ́lú ṣe ní stéèkì tẹ́kọ́ọ̀dù tí wọ́n já owó ẹ̀ owó ìdámẹ́wàá owó owo owó kọ́mọ ọmọ gbọ́ ìwọ tó ọba fẹ́ jẹ́ mùsùlùmí gidi ìwọ o

àṣetọ́ ọ̀bá ti ní àìbà àdàpọ̀ lálàáfíà irú rẹ̀ lọ́mọ ìjọsàn ní àwẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ gbá bọ́ọ̀lù tó ti yé ìbà àdàgbọ́dọ̀ dà ó ti mélòó jẹ́ mọ́ ó ti mélòó bá wọn èdè èyí ẹlẹ́kẹta mọ̀kánlọ́tùlọ́kọ́lù ẹlẹ́kẹta ni pé ìwà rẹ̀ gbọ́dọ̀ dà ọ̀dọ̀ tó máa jẹ́ kó ìwà rẹ̀ gbọ́dọ̀ dà àbá ka àwọn àwàkọ̀pọ̀ ọ̀tà tí kò ní o ọ̀dọ́gbọ́n sọ ọ́ sí ní o torí pàdé bí wà mọ́ ọ̀sán sọ́nla ó ní ìnáwó àbúrí ìtùlù sámémà màkàrí mẹ́la àkàlà anabi ní sọ́nù orí ẹ̀ dèrè dèrè pé kí n wá pàfẹ́kì good character ìwà tó dáa èmi náà gbé dìde èmi ni wà ní dáa ọlọ́run náà dẹ̀ sọ bẹ́ẹ̀ wà yí mẹ́ta láálá kúròkè náà wọ́n sẹ́rẹ̀ tí wà tí ọba jẹ́ ó ìwà rẹ̀ gbọ́dọ̀ dáa mò ń ṣe wá àsìkò ra àmì àtẹ̀yẹmọ̀ yá àmì yá tó tọrọ sórí bí báwọn èèyàn bá rò wípé ẹgbà pípé súnà ẹ̀mí wọn máa ń ga kẹ́mi rẹ bá ga súnà kan súnà ni a máa dọ̀bálẹ̀ lóòótọ́ ó ní a máa kànlẹ̀ àwọn oríkèéríkè yẹn ọlọ́run ń lò ó bàbá àtẹ̀mí lójú ayé wọn ni ti dọ̀bálẹ̀ fún ṣùgbọ́n wọ́n mọ̀ kọ́ máa àwọn ẹ̀mí rẹ ọ̀gá irú bá wọn bẹ́ẹ̀ bí àwọn ọmọ ìyá mi lòkú ọwá lòkè sábàbí kan dá wá ti di pé omi ò sún dáadáa àìlú haúsá àwátá máa kórè ìlọ orí ilé ewu ìlú ọdún gbogbo tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ pé òun wọlé ní bá bí òun lè ṣe èmi ó ṣe wọ́n ti mọ̀ pé ọmọ àwọn kò ní oúnjẹ kérésì kìí tó di olóko ṣùgbọ́n wọn náà ní ìdọ́bàlẹ̀ ìkólẹ̀ ẹ̀mí tó ṣe kí ni o wọ́n tún rò pé súnà lóníkẹ́mi rẹ̀ ọ̀gá ọ̀jẹ̀ kan mọ kí lọ jẹ́ sí kí lọ jẹ́ kí wọ́n lo ní pọ́blẹ́mù ìwọ́n tó ọ̀dọ̀bàlẹ̀ tó kún rẹ ọmọ gbẹ̀rẹ̀ bàbá rẹ̀ rẹ̀ rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ọ̀rọ̀ gẹ̀yọ̀ sàrámà lẹ́kọ̀ọ́ dábì wa ìwọ ọlọ́sàá ìlọ tí wọ́n fẹ́ràn ẹbí dáwẹ́ta tọ́ tí wọ́n dìkẹ́ àwọn ìlọ́yà yà ṣe ìjọba lẹ̀ ní ṣùgbọ́n lọ́yà yà kódà mọ́mọ́ sísà àtẹ̀wà lẹ́ mọ́mọ́ òròlé bí àṣìṣe ilé ọlọ́mọ sàánú wọ́n sì máa kéèkó lẹ̀ gbogbo ọ̀rẹ́ mọ̀mẹ́sì àwọn báyìí yóò sàlọ pàdé mọ́mí wa yóò dì mọ́ wọn kò ní jẹ́ kí wọ́n tẹ́kọ̀ọ́ sí kí ní òkúnlẹ̀ àti dẹ́mẹ́ta àwọn àbúrò mi kọ́ àwọn ọ̀rẹ́ mi kọ́ wọn ò ní rántí pé kò sí kí ní òkúnlẹ̀ ọyọ ya yàbọ̀ òjì ah, ẹni bá yí bomi mọ́ni ẹni bá yí bomi ẹni bá yí bomi ṣùgbọ́n wọ sàlámà àlékún àlékún sálà ó ní bèrè ẹkú dọ́mẹ́ta gbogbo ilé kọ́mà ọ̀gbẹ̀rù lọ́wọ́ wọn súnà ọ̀lọ́kọ̀ lélẹ̀ ni wọ́n ti mọ̀ pé ah, nínú súnà táwọn ilé ìjọ yìí wọ́n ìkúnlẹ̀ wọ́n ìjọba lẹ̀ ṣùgbọ́n wọ́n àwọn ṣe kí ni ọ̀la nínú you shouldn't be arrogant pàápẹ̀ yọ wọ́tẹ́ bá lò fẹ́ lọ sùkú ẹ̀mí yí máa fẹ́ ga ìrìnà tí problem orí pẹ̀lú fẹ́ lọ sùkú ṣé sùkú ẹ lọ ka ẹ̀kọ́ gẹ̀rìdì lọ́wọ́ ní kẹ́mi yọ ga ibùn nínú àṣà Yorùbá ẹ̀mí Yorùbá ga Yorùbá máa ń ní tẹríba ṣùgbọ́n àwọn tẹríba ti Yorùbá tó forí gbá súnà làwa ń kọ̀rẹ́ Yorùbá náà fi kọ́ pé ìdọ̀bálẹ̀ kọ́ ní wa àsọ̀pọ̀ ti Yorùbá ń bẹ̀rù ọdọ̀bálẹ̀ okólẹ̀ kò súnmọ́ sí pé èèyàn dáadáa ni ó ṣùgbọ́n wọn tó túnmọ̀ pé òun ní dọ̀bálẹ̀ òun ní kúnlẹ̀ bó ṣe wà ní ẹ̀sìn èmi ìdọ̀bálẹ̀ wọ́n mọ̀ mi fámìlì mi ẹ̀gbọ́n dádì mi mọ̀ mi àbúrò dádì mi mọ̀ mi ẹ̀gbọ́n mọ̀ mi mọ̀ mi kọ̀dẹ̀sí kankan tá a sọ̀ parí kọ̀dẹ̀sí kankan tọ́lọ́ máa bú mi mérí torí pé kí ni o alọ́yàyà tí wọn ìyẹn ò ní jẹ́ kán rí sí pé ọmọ èèyàn ṣe kí ni o ìdọ̀bálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn bẹ́ẹ̀ sùkúù mi tán wá kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn à ń pàdé family meeting à ń pàdé ìnáwó family so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kọ́ mọ àwọn tó rí báyìí nígbà wọn bẹ bí nǹkan bá ṣẹlẹ̀ àá náwó tí wọn àtún láwọn ara àwa tó yẹ kó nínú kọ́ làwọn kọ́ ọmọ làwọn ìwà rẹ gbọ́dọ̀ dá lábala yìí kúlùkù sọ́bù ìwà sùúrù ọgbọ́dọ̀ jẹ́ tí ó ní sùúrù tó látẹ̀mọ́ra ara àwa tó yẹ kó ní òun nìyẹn àtàwọn ìwà míì tásìkò lè mọ́gbà wà gbogbo tí bá ń jẹ́wà dáadáa ara rẹ ni ojú ó pé sí ìyẹn ní ọ̀jẹ̀ ká jẹ́ kí ni òkú ẹlẹ́kẹrin sàkọ́fàtú ìfikiri sàkọ́fàtú àlìfikiri ọ̀dọ̀ tó bá máa jẹ́ òkú ìròrí rẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ wà síbi láyé ìròrí rẹ gbọ́dọ̀ lájú má wò ara mọ̀ pé à níbi káká wí à boko haram ìlànà kwara náà pé boko haram lẹ́yìn kwara. boko haram nílé ẹlẹ́ẹ̀fẹ́ báwọn wọ́n rò dáàbò àti sùkú tíjọba tẹ́ẹ̀kì ìjọba ní sanwó títà ìjọba lọ fọ́ǹdì rẹ̀ mo ti ẹ̀láìkì mọ̀ àti múríkì fún ìjọba tọ́lọ̀ bá ní kan lò gbogbo nàìjíríà rẹ̀ kan ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn kọmíṣà ẹ chẹ́ǹjẹ̀ ẹ bá rẹ̀ ẹ má chẹ́ǹjẹ̀ kọ́mẹ́lì wá pé bàbá òun lórí ìjọba ti bá gbogbo ẹ̀ látàrí ológun 1970 ṣe 4 àti 76 ìjọba ti bẹ̀rẹ̀ láti 70 ẹgbẹ́ ìwọ̀n mọ́pàá gbogbo ọkọ̀ sùkú ní ẹgbẹ́ ìdí ẹ̀dà mi ẹgbẹ́ ìdí ẹ̀kọ́ jẹ́ kí mùsùlùmí ẹgbẹ́ ìdí ẹ̀dẹ́ lápẹẹrẹ ń pè jẹ́ kí ló bá náà àtẹ̀kẹ́ sọ́dì irú sẹ́ńtáàsì lóògùn ẹ̀sọ́ di mọ̀lẹ́sẹ̀ community school àbí community school mọ̀lẹ́sẹ̀ community school mọ̀lẹ́sẹ̀ ẹ máa tó kọ eré àwọn ẹ̀sìn muslim school ẹ̀sọ́ di community school muslim area irú CAC ẹ̀sọ́ di community school oríta péré irú ìṣùmọ̀ra ẹ̀sọ́ di community school ọlọ́run ògbó mò ń lo ìbàdàn bí tèmi wà wíà gbogbo the so called service ẹ̀sẹ̀ tí ó kọ́ wọn irú àṣàrù sí ìlòkè àdó ẹ̀sọ́ di community school òrẹ̀ liberty àbòkè àdó with that kẹ́mìkan ló wá bèèrè bàbá òun bàbá òun ni bàbá ní wo ló ní sùkúrú torí pé wọ́n kẹ̀rì sí èdè òun kan ní lásán ti bàbá ní lọ́gbà tísà ní bàbá yín ní sanwó ìjọba kí ń sanwó ni sẹ́ni kan ní kọ́mọ sí yín ọmọ sùúrù ilẹ̀ ni ẹ̀yin ẹ̀yin sáré èsì tiwa boko haram lẹ́yìn náà fúnra yín ẹ̀ẹ̀dẹ̀ káwọn ọmọ lẹ́kọ̀ọ́ amọ̀yìn ẹ̀ẹ̀dẹ̀ kan gba kòòyìn gbogbo kòòyìn bẹ́ẹ̀ dùn àwọn tá a gbà gbogbo àti ẹ̀sìn ìgbà ọ̀rẹ́ yìí etí ń bí yín ló bẹ nìyẹn àti ìgbà mùsùlùmí ti jẹ sí mùsùlùmí ti jẹ gọ́ọ̀nà mùsùlùmí jẹ ṣe tí ẹ bá ti dé wò ó lè mọ̀kẹ́ mọ̀ lókè gbogbo àwọn kírísítẹ̀ nàìjíríà wọn ò wà síbi láì wọ́n dẹ̀ wà síbi láì sí wọ́n fi fẹ́ẹ́ sí o ṣèbẹ́ ẹni nígbẹ̀ta àbíjọ́ the new Tanzania president Zulu Hassan Dr. Sulu Hassan obìnrin ó lò nígbà tí president wọn kú tanijẹ́ kùtù obìnrin wọ́n dẹ̀ ti jẹ́ president bó pé Islam tó lálàyé mi sóbì lè president tó lè jẹ́ àwọn àfáàní Awọn fà lókè mi àwọn ìlú tẹ́kọ̀ ní lọ́gùn tó bá àwọn ìlú èkó àwọn ọlọ́pàá wọn lò dá fún ọ̀bá wọn bá wàhálà ya wèrè jù It in a look what you are peaceful now live and let us live ẹ̀yin ọ̀bẹ̀ káwà mùsùlùmí ò ní àdẹ̀mọ́ tí ń ṣe yí o ìtí ń ṣe yí ní pé yí ló ń bí yí gbogbo àwọn tẹ́ ń jẹ àti ìgbà ní ìgbà gbogbo àwọn tẹ́ ń jẹ àgbà ní ìgbà àti ìgbà ní permanent secretary ẹ̀yin nìkan lẹ́ ń jẹ tẹ́lẹ̀ ẹ̀yin nìkan lẹ́ ń jẹ bíìsì àti jẹ bíìsì ẹ̀yin nìkan lẹ́ ń jẹ pọ́pọ̀ àti jẹ pọ́pọ̀ ẹ̀yin nìkan lẹ́ ń jẹ rẹ́pọ̀ àti jẹ rẹ́pọ̀ gbogbo bẹ́ẹ̀ ń jẹ ọ̀fẹ́fẹ́ ìnìkan náà lẹ́jẹ ẹ̀ẹ́kẹ̀ máa ṣe mítì ní yunifásitì ìlú sọ́ọ̀tù ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ gbogbo tí ń dùn nínú torí mùsùlùmí ṣe kí ni o ó tu wà nù kábínẹ̀tì gbogbo tí ń dùn nínú ẹ lọ mú tù nìgẹ̀ ìdìbò ẹ lọ dìbò transformer àwọn òkòdìrà ní ẹ̀yìn lẹ kòdìrà wà náà àà ah, ah. ìdí ọmọ ẹ̀dùn mi ni pé ìṣẹ́ ìjà wèrèrè tó bá ti pé business bá dáwà pọ̀ ẹ̀yìn fowó wà náà ṣèdè ní láwọn christians and sọ́ọ̀fly ní ìwòsàn

kẹ́lì kó tó máa lásìkò ìpé ẹ̀yìn àníbi ká lọ sùn gbogbo ọmọ tó bá ti rán kúrà ní mọ́dẹ̀ lọ léèkó a sọ fún ọ pé jẹ́ káwọn ọmọ wọ́ lọ léèkó ìyún làwọn aṣọ báyìí jẹ́ wọ́n á kúrà ní jẹ́ wọ́n tó lẹ́kọ̀ọ́ lé ayé ìyẹn ni ó jẹ́ kọ́ jẹ́ pé kí ibi tó bá wà wọ́n ṣe kí ni ó wọ́n rẹ̀ nípa wọ́n dẹ̀ mọ̀ ìjẹ́ ọ̀ àbíkáyì kó tó àwọn ọ̀rọ̀ kéèyàn ibi káyì tó dé dúró ní ìsìn Eh, dandan kọ́sọ̀dá sí pé eh, eh, àwọn bàbá wa láyé ẹjọ́ àwọn bàbá wa kòkò iná fi máa ń fún mi kòkò iná fi máa ń ṣe bẹ̀ ìgbẹ́ náà ni ká tó máa ṣe tàbí bẹ́ẹ̀ kọ́ ní abálẹ̀ ẹ̀sìn kẹ́ni kó tó wá máa rò pé ìyẹn láyé ẹjọ́ ohun èrè microphone pé rún àwọn náà lásìkò àwọn àmọ̀ ní káwọn microphone lẹ́tọ̀ ànàbí òfin microphone lẹ́tọ̀ ànàbí òlólá

lọ́gbà bá kú òde kú kà pírẹsidẹ́ǹtì ni o ọ̀fẹ́ ti chad yóò fò gẹ̀ẹ́sẹ̀ láti èkó ó tó fẹ́ dé ibo yóò fò gẹ̀ẹ́sẹ̀ dé ibo àwọn èrò ládàradà ilókó bá wọn dábà àwọn ọmọ ìyá wa wọ́n ronú bíi sẹ́ńtúrì ayé ìjọ ẹ̀ẹ́dẹ̀ láwọn ọ̀dọ́ káwọn àfẹ́ ẹ̀sìn wà wọ́n mú pẹ̀lú bí tẹ̀kọ́sì mú tiwa ni pé àní ọmọ pé torí pé wọn náà wà lọ android phone obìnrin ọmọ pé picture social media á sọ ọmọ pé obìnrin ọgbọ́dọ̀ ṣe lẹ́yìn èyí ìdájọ́ ẹ̀sìn mọ́mọ́ sí ọ̀sọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn tó bá jọmọ́ nǹkan ilé ayé sí ìdàgbàsókè ń dé ìròrí tiwa náà gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ kódà ìdáwọ̀ àbíjìkáwà eh, tó lè produce kílópẹ̀ weapon of mass destruction báwọn pàṣẹ produce ẹ̀ kí ni kí la yẹ kẹ́mẹ̀ ìròrí rẹ̀ ó dé ti pé gbogbo tí àgbáyé ní ìdí mùsùlùmí lọ́gbọ́dọ̀ hàn produce ẹ̀ àwọn alágbọ́dọ̀ dìbẹ́lọ́pù lágbàáyé ẹsẹ̀ kọ́ àwọn aronú pé ìtàbátà ti kiri mọ́sálásí ìyẹn àníbi ká tó máa dá sọ́rọ̀ òṣèlú o àníbi ká dá sọ́rọ̀ o tàbá ti kiri tá à ń lò jáàbù tá a sì rí búrẹ́dì àtẹ̀wà jẹ kámọ́ dá sí kankan mọ́ o ìròrí oko nìyẹn só ti yé ní ìsìn torí pé ìsìláàmù ó ní káka gbogbo nǹkan tó bá ṣe wà nígbèkùn ikra bísí rọ̀ bíkà lẹ́bí kọ̀lápọ̀ kọ̀lápọ̀ lè ní sáà mẹ́nà àlà ikra akọ̀rọ̀ alẹ́bí alámẹ́ read anything readable má wà á kàwé ya wèrè má kàwé sọ pé kò sọ̀lọ́ gbogbo tó ọba kàtọ́ bá fi ní ọ̀sọ̀lọ́ àdánwò ló ti dáa tó sọ kí là ń sọ bí eléyìí pé ẹni tó máa jẹ́wò ìròyìn ẹ̀ gbọ́dọ̀ wà sórí láì kò gbọ́dọ̀ máa ronú bí

iná ò ní lọ àbá mọ́sálásí la wà ní mọ́sálásí mélòó ló ní fíríjì lọ́dọ̀ wa mọ́sálásí mélòó ló ní èsì ọ̀pọ̀lọpọ̀ mọ́sù wa tọ́lẹ̀tì mọ́sálásí ọ̀rọ̀ àwọn tọ́lẹ̀tì láwọn ìlú ẹ̀jẹ̀ ọ̀fẹ́ ìlú máa ń tẹ orí ọmọlẹ̀ àwọn ìròrí wa ìròrí oko lọ̀pọ̀lọpọ̀ wá ń gbé kì náà ìròrí oko òun là ń gbé kì lọ́sàn-án wa number five torí àsìkò fún wákù ìjù ọ̀dọ́ tó máa jẹ́ ò ó gbọ́dọ̀ wà physically fit alimominu lọ́sọ̀wí khairu wa habu ila lọ́yí nínú alimominu sọ̀rí ìpàdé kúlè nìkan yìí anábì ni mòmìnì tó lágbára tó strong ó lóore ju mòmìnì ọ̀rẹ́ lọ ìyẹn ló fà ẹ̀yìn ọ̀dọ́ ẹ máa sọ oúnjẹ jẹ oúnjẹ tí ọ máa sọ dìdàkudà má jẹ oúnjẹ àlàyé níwọ̀nba máa jẹ èso lọ́pọ̀lọpọ̀ máa ṣe ìyàádọ́ exercise kó lè wà physically fit gbogbo ìgbà kéèyàn máa wọ mọ́tò máa rìn sẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbá máa rìn sẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó làágùn kọ̀ọ̀kan pé rìn sẹ̀ láti bí ìdébẹ̀ wọn ṣe lè wọ aláàbí náà wọ mọ́tò yóò fi ẹ̀wọ́ mọ́tò rẹ̀ ó fi ṣe rìn sẹ̀ téèyàn bá wọ wá sẹ̀ díẹ̀ gbogbo àwọn kan tí wọ́n máa jẹ́ ká lálàáfíà òun ni ká máa ṣe torí pé ọ̀dọ̀ tí yóò jẹ́ òòfù kò lè jọ́rọ̀ tó dájú pé kò ní kú ọ̀la àdé ànábì ni wọ́n mẹ́rin tó lágbára ó lóore lọ́dọ̀ ọlọ́run ju mòmí ní kéde lọ́wọ́ ọ̀lẹ ìyẹn lọ́pàá tó jẹ́ pé kò sí tó burú gan àwọn tírénì tí èèyàn fi máa ń strong gbogbo alọ́ yẹ ká máa ṣe tírénì máa ń lọ ní tírénì

ẹlẹ́kẹfà alùpùpẹ́lẹ́tù àlàǹkẹ́ ọ̀dọ̀ tó máa jẹ́ òkú fún ìsìláàmù lọ́la ọgbọ́dọ̀ lágbára ìṣiṣẹ́ ọgbọ́dọ̀ ní source of income ọgbọ́dọ̀ máa ṣiṣẹ́ ọgbọ́dọ̀ ya professional beggar àdìpọ̀ ya prostitute atẹ́wó kánikẹ́ni iṣẹ́ rẹ <laughs> iṣẹ́ kìíní kan ìfẹ́ kò ní lè sọ iṣẹ́ ọlọ́jà rẹ̀ sẹ́ẹ̀rì lọ́pàá ẹ̀yìn ọ̀dọ́

ó làwọn ìjẹ̀mọ́ mọ́ kan nú àwọn sùkúù lọ́yọ̀ọ́ pé secondary school kan lọ́yọ̀ọ́ pé lẹ́kọ̀ọ́ àwọn àwọn olùdí máa bẹ̀ àwọn náà wá bá mi sùn àbọ̀ sí ìfún ṣe àwọn olùkó kéwù náà wọ́n tó wọ́n tó mọ́dẹ̀ àwọn secondary school àwọn ń lọ lé kéwù àtúnlọ sùkúù nígbà mọ́ parí mọ́ sọ́kẹ̀ bá má dùn lẹ́jọ́ lọ sùkúù mọ́ ìbẹ̀rẹ̀ ilẹ̀ kéwù lè gẹ̀rẹ́ lọ àwọn

bọ́yá lọ́wọ́ máa fẹ́ dìbí àkọ́kọ́ tó fẹ́ lóde fún wa láàyè tí ìbátẹ́ni tó kúrò yìí lè ṣe tèmi náà àwọn ọmọ alágbà tí àgbẹ́sẹ̀ mi náà bá wá jáde wáyé sẹ̀mọ́ rò pé màmá tó di àdìsí bàbá apá nìkan so rẹ̀ ń tẹ́lá fẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ débi tó jẹ́ pé ìjẹ́ ìmú rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ó wúlò kan yọ ọ́dẹ̀ tó jẹ́ sọ́sọ̀ fún kọ̀ nìkan ìwọ bá gbé tó òde bọ́ sọ̀ fún òòrùn náà lọ́wọ́ mọ́ ìwọ náà lọ wá fẹ́kọ̀ọ́ bàbá ẹ̀sẹ̀ lórí mẹ́lẹ̀ kọjá má sí bẹ́ẹ̀ mẹ́jẹ̀ tí ọmọ sọ̀rọ̀ kí o sọlé ọ̀rẹ́ rẹ̀ hé lónìí ọjọ́ ń bẹ̀ ọ̀rẹ́ ẹ̀dí lọ́la ọjọ́ wọn ó ti mọ̀ pé tẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nígbọ̀ lọ́gbọ̀lá olùkí rẹ̀ máa ń jẹun kì í kò lè fẹ́ ṣé bàbá tó fẹ́ yàwó náà ọ̀rẹ́ ti bàbá ọmọ yàwó ìlọ́jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ mi ò ní problem ọ̀lẹ mùsùlùmí tó máa jẹ́ kó ìtumọ̀ ẹ̀mí fọ́gbọ́dọ̀ wà economically bóyá ètò ọrọ̀ ajé rẹ̀ ó ṣe kí ni ooo yóò lò tútù wọ àwọn kọ́ọ̀ṣì bí Saudi kankan náà àwọn kọ́ọ̀ṣì bí Kuwait àwọn kọ́ọ̀ṣì bí Qatar ẹ̀ẹ̀mọ́ sí jáde lẹ́yìn táwọn tó lù wọn wọ́n kò sẹ́ǹdì kàngáwábì wọ́n kò ṣọ́ mọ́sálásí wọ́n kọ́ sí ibi àdẹ́mọ̀ kan fọ́nlá àbúgáǹsì Nàìjíríà wọ́n tó sponsor education àwọn èèyàn free ṣé wọ́n náà ìwọ́ fẹ́ máa gbà ní ọ̀nà tí kékeré ayẹyẹ tó lè wọlé ya kẹ́rù nínú ìyẹ́dì èèwọ̀ fẹ́ máa sọ̀rọ̀ sí láàyè rẹ̀ náà máa mọ́ ọ. sọ lẹ́yìn tí a bá jẹ́ pé kéwú náà lọ́ba lọ ké kéwú débi tó nítumọ̀ má kéwú bá ọmọ aláǹdá kí gbogbo sórí sí wọn àfún jálàbí àrọ́mọdọ́mọ mi ọlọ́mọ fà àfún jálàbí ọmọ ọlọ́mọ gbogbo àwọn ọmọ mi ẹni ọlọ́run tí ó ní máa tí ó ní máa wùdí ó dùn ọmọ wa máa jẹ́ pé bẹ́ẹ̀ ìlú òde lè ká ikú òun nílé jẹun ọwọ́ àmọ́ sọ àwọn obìnrin tó lóyún ti ládùúgbò fi ọyẹ fún ilé òdúgbò fi méje nínú òbí nígbà tó òfin títún ọmọ wọ́n wà wọ́n kò ní páàgùn lọ́wọ́ wọn ò gba microphone pé bàbá ẹni ọlọ́ni àdúrà yóò gbowó àpò àti ọmọ ìlú òde òde súnmọ́ ọmọ

wà látàbàrú ní tàbàrú jàlìjà ìlú ìyá tìlú la ẹ mọ̀ mọ̀ ẹ jáde ní jáde ìfi ọ̀ṣọ́ ìfi ìhòòhò ìwé ìbáwọn obìnrin jà ìlú ìyá tí wọ́n ń ṣe láyé ẹjọ́ ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ìgbọ̀ náà wà ní kájọ́ ní wà á kí náà sọ̀la ẹ máa kí wà á kí náà zaka ẹ máa yọ zaka ìgbọ̀ náà fi yọ zaka. ọ̀ dáná náà àwọn àbọ̀ àní àṣekè èdè tó wọ́n jókòó kalẹ̀ wọ́n mọ̀ bọ́ọ̀wò mọ́sálásí transportation Nigeria ọmọ ní mọ́sílù umu khani ẹ̀yìn èrí ní ẹ̀ẹ́kà ni ẹ mọ̀ rí bí umu olùsọ́fà àwọn obìnrin pọ́ṣọ̀ sára wọ́n pọ́ṣọ̀ bọ́ọ̀wò láti pàwọ́ Arabia ilé inú òkú òun lè bí lọ ní àní omi tó wájá sí pẹ́ṣẹ́ ẹ̀kẹ́ ẹ̀jọ́ mọ́ta bọ́yá nọ́ọ̀sì ni dókítà ni pharmacist ni tíṣà ni yọ́ lọ káwọn ọmọ àsìkò tí ọmọ lò ó bá kómi ojú ó kéré tóbi bá ti lo àwọn àsọ̀pọ̀ ju ta fámìlì lórí problem obìnrin mùsùlùmí gidi kọ̀gbọ́dọ̀ máa lo àwọn àsọ̀pọ̀ níta iṣẹ́ rẹ̀ jọ mọ́ta kọlọṣẹ́ ta pọ́sọ̀ sí sáwà ó ti padà ní olé kọ́tọ́jú ọmọ kọ́tọ́jú ọmọ ẹ̀tọ́ bá ṣe máa rí obìnrin kọ́ ẹ̀jẹ̀ tí ọmọ wá wọ ọjà sí àwọn obìnrin Ìbàdàn ẹ̀ máa ní wọn á ah! àmú wọn máa ṣe nílé ìyá ń jẹ àwọn obìnrin ìlú àlàyé ìyá ń jẹ wọn gẹ́gẹ́ ní orí àìmọye irú àkọ́jọ ládùúgbò wa ó kiri ẹja gbogbo káṣíta rẹ̀ fọwọ́ tẹ́ táàkùn ìyá ń jẹ àwọn ìyá ìwà láì ibi ó ti ṣe lẹ́já lọ nǹkan ti ń gbọ̀n ó sì fẹ́ ẹsẹ̀ lẹ̀ báyìí ọkàn ẹsẹ̀ lẹ̀ báyìí ó sì ká tó kéwì jama kì ló gbé ọ̀pọ̀ ìrọ̀rùn ìmẹ́lì láì wà ìmẹ́lì lè rọ̀jù nígbà bá fún délé lálẹ́ náà èrò pọ́bí yóò fún délé alimoyim obi iṣẹ́ tí obi kọ̀ọ̀kan kò sí tó dúkòwò lóòrùn iṣẹ́ tí ọmọ ṣe òun náà lówó ń bẹ̀ ó fún ọkọ̀ ẹ̀ lọ́wọ́ ó lówó ń bẹ̀ ọ̀nà lórí àwọn bàbá àtìyẹ ọ̀nà lórí àwọn tọ́gbà àtìyẹ ọ̀nà lórí àwọn ọmọ ẹ̀ òun náà ná lórí kéde o ara rẹ̀ sí tó burú bẹ̀ Islam better wa economically independent káwọn máa jẹ́ bá àmà wa tọrọ kí ẹlẹ́kẹ̀dẹ̀ tẹ̀wímù ṣòwò tẹ̀wímù àṣòwò tẹ̀wímù àṣòwò ọ̀dọ̀ tó máa jẹ́ ó ọgbọ́dọ̀ wà organized tẹ̀wùbílímù ìṣòro ọgbọ́dọ̀ lẹ́tọ̀ àsìkò báyìí máa fi jọ àsìkò báyìí máa fi sùn àsìkò báyìí máa fi kàwé àsìkò báyìí máa fi kàtírà àsìkò báyìí máa fi ákùránì àsìkò báyìí máa fi rọ́jà àsìkò báyìí máa fi ṣètò ha àsìkò báyìí máa fi lọ lẹ́tọ̀ àsìkò báyìí máa fi browse àsìkò báyìí máa fi sọ ìsẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ bàbá ní fún wa nípa ìṣèlú rẹ lórí ìyá fáìntì not organized ló fi jẹ́ pé ó oh, kẹ́lẹ́ kèrè sáwà lẹ́kùn náà ẹjọ́ ẹyin anísùnmọ́ ọmọkaní àwọn ìṣẹ̀lẹ̀ afẹ́lẹ́bàní lẹ́jọ́ ọ̀rọ̀ lẹ̀ so àwọn useless staff lè ní now and a jobless staff súnmọ́ ọmọ tí ẹni mò ń retí kí wà bọ́ sí lọ́lẹ̀ and very sorry to the program ọ̀rọ̀ lẹ̀ wà láì òun èrí mi nílẹ̀ torí pé wọ́n ti fún mi lẹ́jọ́ ìdípẹ́ndìsì gbogbo lẹ́jọ́ mi ìsàfún mi lónìí mi ìgbà nítorí fún ọ̀sìn ìwà ọ̀gá tí n bá ti lè gba program kan kò sí níbi tí màá kọ́ mùsùlùmí should be organized kìí ṣe bẹ́ẹ̀ nìkan tẹ̀lé olórí kan ayẹ̀ tàbí àbá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀dọ́ yìí ẹni kẹ́ organized ilé students ọmọ ẹni kárí òfà ìwọ tó bá di pé èè tètè gbọ́ nǹkan yé tẹ́nìkan bá kàwé fún three hours ìwọ níbi twelve hours hours hours ìwọ tó bá ti wà ní ọkọ àsìkòwò lè dáná fọkọ rẹ àsìkòwò lè mọmọ rẹ lọ sùkúù àsìkòwò ló fi lọ mú you should be organized kò sásìkò lọ́pọ̀ o láti lọ́ọ̀sì gbogbo ẹ̀ o tó ti yé àbọ̀ láwọn tó ń plan fún àwọn tó jẹ́ ọ̀ràn yẹn bẹ́ẹ̀ dọ̀rùrì yá sí bẹ́ẹ̀ kàmẹ́lì yá sí bẹ́ẹ̀ tààsì náà sí bẹ́ẹ̀ ah, kò sásìkò gé ogó bẹ́ẹ̀ torí àsìkò ìjọ ọlọ́mọ ní sásìkò àmọ̀ tó sára ìjẹ́kùnrin rẹ̀ number eight alẹ́hírísù alàlùwà alẹ́hírísù alàlùwà time management ó lójú kòkòrò lórí àsìkò rẹ ọ̀dọ̀ tó máa jẹ́ òkú ọ̀ gbọ́dọ̀ wéèdì àsìkò ó fẹ́ gbá bọ́ọ̀lù ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àtẹ̀wò wọn lórí bọ́ọ̀lù ó sì wà níbi ó fẹ́ wọ bọ́ọ̀lù láti ó wọ bọ́ọ̀lù tó àdúgbò kí ló jẹ́ àti àwọn ẹ̀rọ náà don't waste your precious you need to be time conscious number nine torí àsìkò mọ̀já àdásù náà fẹ́rẹ́ tó máa jẹ́rò ó lè bá ẹ̀mí rẹ̀ jagun jìájì ọmọ lọ láàrin wa ẹ̀mí rẹ̀ fẹ́ẹ̀mọ́ tọ́fà a ní ẹ̀mí kan sáfẹ́ ní anọ́sù àmọ́rọ́tú bìsù anọ́sù àmọ́rọ́tú bìsù bá a ṣe jókòó ẹ̀mí kan ó ní kó o ṣe sílẹ̀ ẹ̀mí ka ó nìkan katẹ́tẹ́ ẹ̀mí kò ó nìkan jáde ẹ̀mí kò ó nìkan ọmọ gbóòrè táàbù ẹ̀mí kò ó nìkan ọkọ̀ àkáǹtì fake ọkọ̀ o ọ̀rọ̀ ọkọ̀ amọ́kànjì ò lè bá ọ̀rọ̀ ọkọ̀ fake facebook àkáǹtì gbogbo ẹ̀yọ́ ọmọ ogun tẹ́lẹ̀ lóṣèlú wọ̀ bá bẹ̀jẹ́ kó yí owó pé ẹni tó nípa nípa sẹ́ẹ̀dì pítọ̀ ọmọ sẹ́ẹ̀dì pítọ̀ rẹ̀ tí àwọn bébí sọ̀rọ̀ káàkiri. ọmọ bẹ́ẹ̀ ni rẹ̀ jagun ẹ̀mí kò ní ọmọ kírun ẹ̀mí kò ní ọmọ báwẹ̀ ẹ̀mí kò ní ọmọ ìyọ̀dá lórí ah, àwọn èèyàn ọmọ kéde náà ti lò lá ẹ̀hẹ́n sábà ti rí ọlọ́dẹ wọ́n rí ọlọ́la wọ́n rí ọlọ́sù kan wọ́n rí ọlọ́sù mẹ́ta wọ́n rí ọlọ́dún kan wọ́n ti màgbọ́n ló dáàbò ó ti ní jẹ àwọn ah, olè náà dáàbò rẹ̀ ẹ̀hẹ́n wọ́n rí ọlọ́dẹ ọdún tí ń bọ̀ ó ti ní jẹ ṣòkòtò wíwò òkè ó ti wọ́n ti fẹ́ bẹ́ẹ̀ rẹ̀ jagun àwọn ìfẹ́kàn bẹ́tọ̀ yọ kó o ṣe ẹ̀mí rẹ̀ ọ̀gbẹ́ o ṣe ọ wàá ṣe tọ́gbọ́n láti àwọn ìfẹ́kàn bẹ́tọ̀ jẹ́ pé ẹ̀sẹ̀ ni ẹ̀mí rẹ̀ ò ní ọmọ ṣe ọgọ́rọ̀ bá jagun nínú àwọn tó yẹ kẹ́ ẹ bẹ́ẹ̀ ní jagun lé lórí lórí tí sọ méjì mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ ọ̀kan nínú ẹ̀ ní ọ̀rọ̀ zina illicit sexual act primary sex nínú àdánwò báwọn ọ̀dọ́ ní lónìí òun lọ́rọ̀ boyfriend girlfriend àfà èmi tí mo bọ́ sọ̀rọ̀ ẹni ìwé àwọn ìfẹ́sọ̀rọ̀ ìwọ̀ tèmi fi má lè ní girlfriend ní láyé èyí nígbà tí wà náà àwọn tó ní girlfriend wà training secondary school náà ti training tiwa fún dáwà mo máa ń sọ ẹni wíà èmi ti gbọ́ yé pé aráàbù ní ká ní girlfriend mi ò ní girlfriend ní láyé èyí ti ní má lè èmi ti gbọ́ yé pé aráàbù ní ká máa jíwèé wò parí iṣẹ́ wà láì rìsọ́ọ̀sì ní tí mi lọ ṣe fọ́ọ̀sì ní lẹ́jọ́ mi lọ́rùn mo kọ ẹ̀gbáàmù fúnra mi ní ìparí that is why they know me àwọn pẹ́lẹ̀tọ̀ ọmọ skul mi náà èmi ò wà láì mi ò ní parí iṣẹ́ fún àfihàn ọgbọ́n náà èmi ò ní láti parí iṣẹ́ tó lẹ́nu kan kan parí iṣẹ́ fúnra kìí ṣe pé tírénì ni wọ́n ti jẹ́ bẹ́yìn náà ṣe jókòó bẹ́ẹ̀ ṣe jókòó ìnáwó tírénì tiwa náà táàmù lọ́wọ́ àti a lọ ní máa bẹ̀rẹ̀ ọdún ní nss kanṣu bí a lọ káàkiri a lọ àwọn tọ́jẹ́ kámpì afá gbogbo nǹkan yẹn èmi ti gbọ́ yé èmi ò parí iṣẹ́ tí mo fi mi ò jí ìyẹ̀wò sí lè parí pọ́ọ̀tù mi ní ui mi ò jí ìyẹ̀wò sí lè parí masters mi ní ui ṣé pé ìlàkùn ti di ẹ̀wò afa mi ò ní boyfriend sí ní girlfriend láyé mi ìsì lóòdé night party ní táwa máa mú kí ìmú sí láyé mi ìfàsì gàrí láyé mi kéèké pé ìfẹ́fà o wọ́n ti tún èyí ní láti secondary school pé àràmù làwọn nǹkan yẹn ẹ̀ẹ́dẹ̀ẹ́dì ìdàgbò mọ̀jáhàdá tún àná ẹni tó sẹ́yìn tó sọ yìí

anọ́pù lè rẹ̀ ìlú títí láti tó ṣe ìràpò ní tó ó gbọ́dọ̀ lè wúlò fẹ́lòmí you should be beneficial to others ìyẹn ní ọ̀jẹ̀ kẹ́ ẹ̀mọ́ ẹ̀rọ ọ̀nà owó lẹ́fẹ́ gbà wúlò fún ìsìlá ẹ bá fẹ́ jẹ́ òkú láti kékeré rẹ̀ mọ́ wúlò lọ́nà ó ronú ọ̀nà owó lọ́fẹ́ gbà wúlò ó lè jẹ́ pé wọ́n mọ mathematics àwọn kan wọn náà àwọn sùkúrú àti ẹ̀kẹ́ kọ́ wọn olùkúlò fún wọn. lẹ́lẹ́ta àìsùn ẹlẹ́ta àìsùn bá dàn bí ìdílé ti parí nineteen ninety eight ẹlẹ́ta àìsùn lákẹ́dẹ́bí ojú lẹ́gbẹ̀ẹ́ bàtà. àti sẹ́kọ́ndì sùkúrú ni mo ti jẹ ìmáàmù tí mo ti máa kírun jímọ̀ táwọn ọmọ ẹlẹ́ta àìsùn. èmi ò láǹfààní ní ìtumọ̀ òdòdó mo lè ṣe èmi ò mọ̀ máa ṣe àṣìlẹ̀ ìdílé mo máa ní ìdílé láti sọ̀fà tó wọ́n kà ilé kọ́ ní ma ìdílé kọ́ english ṣùgbọ́n tọ́jú ọmọ ìsìlámì sọ mo lè kọ́ àti secondary school mo ti kọ́ kọ́ọ̀sì mo ti lọ ṣe náà nù mo mọ ibi tí potential ni wà ìwọ náà ìwọ jẹ́ pẹ́lá bí ẹlọ́wọ́ lọ tó bí ẹni ìsìn àwọn èèyàn kan náà ọmọ skul ní ọfẹ́ ti wà ẹ́ kì kòrò wọ́n má ọmọ kan tọ́rọ ẹ̀rẹ̀ òwò sọ a very poor man dábì bàbá ọ̀rẹ́ rẹ̀ sẹ́ẹ̀ sọ wà ẹ̀kẹ́ the boy cleared the religion and the father promised to sponsor him ṣé o parí university ìwọ náà ti wúlò fún yẹn ọkẹ̀ bàdá ìwọ kó o ṣe o ọkẹ̀ bàdá jù rẹ̀ sọ̀rọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ kan bẹ owó mẹ́wòó ìgbàgbọ́ ojú rẹ̀ mọ́ àlówó lọ dájú rẹ̀ bẹ̀ sàn fún ẹ̀wọ́n tẹ̀sán ṣọ̀tù wàlẹ́ òun wúlò kò ní gbàgbé rẹ̀ sí èdè ọ̀rẹ́ mi yẹ sọ̀ mọ́ ètò fi yẹ kí o wúlò ìwọ lọ bá rò àbọ̀ ìfúnẹ̀ òun ní bá wá girlfriend òun ló initiate ẹ̀ sínú 40 days ìwọ wúlò fún èèyàn ni má kò irú bá àwọn èèyàn pẹ̀lú wọn bá tí ọlọ́run bá lè sọ yìí ọlọ́run ló wúlò fún wa ẹ má wà wà distracted wákàtí tata fún mi ti lé díẹ̀ ara bí fún ọ̀yẹ́ kí n lọ ní àwọn distraction magbára lọ̀rọ̀ ní ìlú náà máa ṣe ìgbẹ́ta fún lọ́fẹ́ sẹ́rí ní parí láti jẹ́ òkú lọ́la ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ fún distractions distractions ti pọ̀ tó kó bá wọn lọ ẹjọ́ torí kọlọ́ kó rọra àmì àtẹ̀yìnlẹ̀ ẹjọ́ kò sí láyé ẹjọ́ kò sí social media yẹ́sọ̀ yẹ́sọ̀ mi ẹ lọ wo àwọn ọmọdé ní for class one university they are not social media addicts so orí wọ́tọ́ wọn bá ń bẹ́ẹ̀ jẹ́ ó kìí ti gbogbo òtẹ̀mí ayé rẹ̀ orí Facebook wọ́tá àbúrò bẹ́ẹ̀ ní láàbù Instagram ló ti wọn lò ó ń kó báyìí ní ọ̀dọ́ lónìí ó tún ẹ sọ́ra fún àríyẹ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ nínú tí máa pè mí lákèéjì ẹlẹ́kẹ̀dẹ̀ rọ́bíà group influence àdébìwà mọ̀kànlá sàfàlà ó ní àwọn ọdún ní ọ̀dọ́ èyí àdúgbò máa ń yọ ọmọ ènìyàn ọ wà lórí ẹsẹ̀ ìlànà ìtọ́bámọ́lọ́rẹ̀ ayò intimate friends. ṣé àyè gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin brothers and sisters wa ní ẹ̀rọ bèè yẹn búrọ̀ rẹ̀ kí mo ní ká ẹ̀rọ ṣe kódà tẹ bá ní bẹ́ẹ̀ tẹ ẹ̀kú lọ́rẹ̀ mùsùlùmí dáadáa ní ìgbà fáírọ́ọ̀sì tó wà rẹ̀ ẹ̀ pè fákìlì ẹ má jẹ́ kó wọn influence negatively mo ti rí kanú àwọn students tí mo kọ́ ní kanú àwọn ilé ẹ̀kọ́ tí mo ti ká ọmọ yìí tó parí secondary school tó dé yunifásitì wọ́n ti ṣe ẹ̀sìn kọ́ńtì ọmọ tó lọ kùránì kà sí pẹ̀lúì fún mùsùlùmí lọ́lọ́ wà ní ìfọwọ́sọ̀ wà láti intervention ìgbẹ́rù làwọn ìṣúlọ́ pàtì pẹ̀lú kọ́ńtì. àfà ẹnu tó tó wa gbogbo ẹ̀rọ mọ́tẹ́ mọ́ra bíi gáì àìkìtì àwọn ọmọ kọ́ọ̀tù wọ̀ ìwọ́sọ́ ọmọ wọ̀ fọ́ pápá ìwọ́tọ́ ta ojú rẹ̀ bàbá ní gbogbo wà ní kọ́ ọmọ ọjọ́ ẹ̀ ìwọ́tọ́ ọmọ ẹgbẹ́ ní kodoro àbí ìwọ́tọ́ gẹrun bí irun dáì gẹrun rẹ̀ nọ́mà táì mọ́ yọ téèkù wèrè kan mọ́ sáájì ìfòkòkò sọ́rọ̀ níye tó gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n rẹ̀ kó fi ṣe gáì yẹn àwọn kan tí wọ́n fẹ́ bí sùn bí èbú màtíra bí èbú àdìsàn wàwà kọ́ńtì wọ́n ìfáìsì ọmọ yìí wọ́n fi blood wọ́n fi ẹ̀jẹ̀ kan lẹ́tà sí tí ọba gbà àwọn òfì ẹ̀jẹ̀ rẹ̀ kọ lẹ́tà tó lò ẹ̀rú bà ọmọ sáná torí náà ní wípé ẹ sọ́ra fún tí wọ́n ti lè ẹ má bá wọn ọmọ ìbúrẹ́ kódà yìí tẹ bá wà ní sájà institution ẹ wà láàrin àwọn mùsùlùmí tí mi fi kó ní lẹ́sẹ̀ ọ̀gbìn lọ gbogbo tẹ́lì táwọn àwọn ti àwọn àti ìlànà gbélé mọ́ọ̀kì láìsí ẹ̀rẹ́sẹ̀ ìyàwó tí wọ́n ń kàwé kọjẹ́ kíkọ́ fún ìdàgbọ́ ìbáyìí wa ẹ sọ́ra fáàrin yìí bákan náà ẹ sọ́ra fún ẹ̀bùn ọ̀fẹ́ nínú tọ́fì iṣẹ́ ti àwọn lónìí òun nìkan máa fún wọn máa ń àtàkì wọn pẹ̀lú owó gíìtì mọ́ màwọn kéésì lórí ìwọ̀n náà pàápàá ẹ̀yọ́ obìnrin ẹ sọ́ra ọlá ìgbìgbà àpá náà lọ jẹ́ sí ìpínlẹ̀ ọmọ ọmọ àmọ́mọ́ náà gbogbo àwọn àdàràdà yìí wọ́n máa ti kó bá tuntun èèyàn káàtì sọ́ra fún ìmọ̀ àǹtàfẹ́ ẹ máa rántí àti tàbí àtàwọn ẹni pàápàá ẹ̀yọ́ wọ́n bí àdàbí ilẹ̀ tọ́ba fi mọ̀ náà alájà àríyàfẹ́ hàpà àtẹ̀lógọ̀ wà sọ̀rọ̀ kà dà alùpùpù àwọn ọ̀gbọ̀n ìṣẹ́ mẹ́ta àfẹ́ àdàbí ilẹ̀ tọ́ba fi ẹ̀yọ́ wọ́n bí méjì wọ́n ti bàlágà wọ́n wọlé ọkọ̀ lódìdí ọmọ àti jẹ́jì ọmọ tí òfin sì rí èmi àti irú àwọn òbí máa jọ àlùjẹ náà ṣé ilé ìsìláàmù ló ti wá ebi ọ̀pọ̀ ìyọ̀ọ̀yọ́ crime àfùmọ́ àìbàdìrìtì ó yẹ ká bí ọkùnrin tí wọ́n lè pè é tí wọ́n bá ti lè dùn ọ́ yẹ kó jẹ́bi lálá ọjọ́ yìí. ẹni ọmọ ọkùnrin náà sọ́ra ìtọ́pọ̀lọpọ̀ fi ń lajú lónìí ní sọ́mọ nígẹ̀ẹ́sẹ̀ méjì mẹ́ta mẹ́rin sọ́mọ ṣe sì náà sọ́mọ lómi ètò. ó yẹ kẹ́ ẹ lè fi plọ́ọ̀gù pé èmi tó ń wò yó èmi ò ní òwò bẹ́ẹ̀ rí. síláàbù ọmọ ti rárá àdá ẹgbà tí a rò pé òun ti nídìí ọkùnrin òun fẹ́ lọ ilé ọkọ òun ti fẹ́ níyàwó jẹ́ káwọn òbí rẹ̀ ọmọ èmi máa rí ìgbà wà ní kíkí ọdẹ lẹ́nu ní ilé ẹjọ́ mi lọ pé wá two thousand and four mo rí pé mo ti nídìí ìyàwó mi ìjẹ̀fẹ́ lè sùn mi ò lè ṣe láti jọ́ fún mi ní ilé ìlú ní alhamdulillah mo dẹ̀ lọ bá bàbá bàbá ọmọ yín wà sí ẹlẹ́gùn yóò sì ní káyìí ìdílé ìgbẹ́jọ́ ìjọ náà ìmọ̀ ní àpọ̀lá lóòjọ́ náà àbọ̀ àwọn afíìkì mi dáhùn pé nìka àwádìí máa ṣe ọwọ́ àkọ́kọ́ mọ̀ ṣe wà ń láti bá bẹ̀rẹ̀ sí ṣe ilé ilé ìlọrin ilé ìlọrin káàkiri oògùn tí wọ́n islamic materials wàhálà ìgbọ̀nsẹ̀ ń tàmù ìrẹsìtẹ́ǹdì I was one of the richest students there at the end of the world ìyàwó mi wà sùn ìpínlẹ̀ wà sùn ṣùgbọ́n ẹ̀mí gbà pé mi ò lè ṣe ìgbàlú láyé àkàndínlẹ̀ nígbà mo rí pé tọ́kàn ní láìpù rẹ̀ lè rí kọ̀ọ̀tọ́ ó dẹ̀ máa rí omi ìdẹ́sẹ̀ sí náà mo dẹ̀ fẹ́ẹ̀sì àwọn tàlẹ́ntì mo tún sọ́ọ̀lì àfẹ́ẹ̀dì tó sọ́ọ̀lì òkè náà wà láàrin mi ò rí lẹ́sì ẹ̀rí láyé pé mo máa ń yàtọ̀ ọ̀dà gbàgbé mi ò rí lẹ́sì ẹ̀rí torí pé tí mo ṣe ń sàyẹn that was the right decision for me so mi ì lẹ́sì ẹ̀rí láyé rẹ̀ lórí tó dà torí pé mo ọmọ ọmọ tí bẹ́ẹ̀ kéde ọjà mi wẹ̀ lẹ́sẹ̀ sí lẹ́yìn ìnira mi mọ ọmọ tẹ́ńtẹ́sọ̀ yàrá mi ó lè máa rí tó bá ká mo ti pé mo máa ń dá mi lé nínú àwọn ìṣiṣẹ́ yìí nítorí òun ní kàkà mo ṣe ètò olóore fún mi kò ṣe ní ilẹ̀ ìrẹ́sì ṣùgbọ́n ọ̀tọ́ ilé ìwọ̀ òṣìṣẹ́ kẹ̀kẹ́ tó ṣe kó ní sọ́tọ̀ ọ̀fẹ́ kọ̀ bàbá rẹ̀ ní àti fìnáǹsì ìyàwó tó fẹ́ lẹ́nà wà ṣùkú ìwọ náà wà ṣùkú ẹwà lórí mẹ́rin ìyàtọ̀ ní káàní ẹ̀ ní gbádùn rẹ̀ ní káàyè ìdìbàdì lẹ́sẹ̀lẹ́ ìdìbì àná ẹ bá fẹ́ pọ̀ ní lọ́kẹ̀ tó wà ọ̀pọ̀ ọ̀pọ̀ èmi ò ní problem kéèyàn máa ń di nothing of age is about medicine and seriousness ẹ bá ń tẹ̀wọ̀ aláì fọ́kàn lọ́rọ̀ òun fún ọmọ ìyàpá ọlọ́run kò sí tó burú bẹ́ẹ̀ ìwọ bọ́ ọjọ́ pẹ̀ plan kí ló fẹ́ máa ṣe o lè jẹ́ student èmi jẹ́ student mọ̀ kẹ́kọ̀ọ́ lọ́kọ́ lẹ́nu business mi lọ. jésù lọ sunday nígbà tí òun lẹ́sọ̀ ní lẹ́sọ̀ sunday máa dé ọjà lọ sí nọ́fà ní ẹyẹ kọrin nílọ mọ máa ta gbogbo ọjà bẹ́ẹ̀ jọ sunday ní ìta oyin ìta gbogbo ẹ̀ ní ìkòwò délé ní ìtọ́kànlá ìdìbò yẹn ní ìdẹ́ni èdè rìkọ́ọ̀sì kan ní ìwọ́n bá wọ́n lọ́sí pé áfẹ́jọ̀rẹ̀ àná èmi èbó wa pè ní tó jẹ́ nìyí wọ́n bá áfẹ́jọ̀rẹ̀ àná ọkọ̀ wá kókó lè ká ìmọ̀ náà ó lè jẹ́ kó o lè pa yunifásitì rẹ̀ wọ́n ti làákà yìí. tó o jẹ́ pé ìtò wúlò tó pé ó lè lọ́jọ́ tó ń lò tó pé ní o bí ó sọ ní ara rẹ̀ ó sọ ní fámìlì rẹ̀ ó sọ ní ìmọ̀ẹ́lì rẹ̀ ó sọ ní sàkóńtàǹtì ṣùgbọ́n ti tí gbogbo wa ń lọ òun ní kéde o àlùjánná ọlọ́dẹ adúlẹ̀ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa